sọ yìí kọlọ̀nkójú ó ṣe wá ní àǹfààní dáadáa láyé àti lọ́jọ́ gbéǹde alkiyama òun náà ni kí ni wọ́n ń pè ní súnà àwọn wo ni onísúnà kí ni tẹ́ rí lára onísúnà kí ni nǹkan tẹ́ gbọ́dọ̀ rí lára onísúnà ṣé dandan ni ká tẹ̀lé ọ̀rọ̀ ànábì ni sallallahu alaihi àbí rárá nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ nìyẹn àwọn àfáà wa ní ààyè tí wọ́n jẹ́ sí ìfimọ́ mu wa àwọn náà ni wọ́n fẹ́ ṣe wá sí náà fún wa al-imam Kamaluddin Yunus náà wọ́n ní kí n pè sí iwájú pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ àwọn náà ni chief imam wa láti ìlú àyégbàmí fadilatu sheikh tawhid kí wọ́n máa bọ̀ wá sí iwájú إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على حبيبنا أميننا قدوتنا أسوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون ولا مباوه ọlọ́wọ́n bá tí ó ṣoore fún wa ọlọ́wọ́n bá iná là ń wọ́n ní olùrànlọ́wọ́ ní kọ̀rọ̀ wa àti gbangba wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kọ́bà nábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ kọ́lọ̀n kọ́mọ yọ àwa náà kúrò nínú ìkẹ́ ọlọ́run kọ́lọ̀n kó ṣe wá lé lérí rẹ̀ ilé ayé àtijọ́ alìkìyàmà ẹ̀dí alọ́lẹ̀ ìmàdájú fẹni tí ọba mà ipe ọ̀rọ̀ tó dáa jù òun lálẹ́ Qur'an sunna anabiwa Muhammad tí ń túmọ̀ alukur'an òun náà ni ìmànà tí ò sírò rẹ̀ ẹwà lọlẹ̀ ìmà gbogbo tí wọ́n bá kí bọnú ẹ̀sìn tí wọ́n fún wọn ní evidence nínú alukur'an àti sunna Bidia ni wọ́n máa ń pè innovation anabi ni kullu bid'atin dalalah anabi ni gbogbo ntẹ́mi ò fi kalẹ̀ fún yín lẹ́sìn tẹ́ ẹ bá fi ń jọ́sìn fọlọ́hún ẹ sọnù ni bẹ́ẹ̀ bá sọnù èmi lẹ́ẹ̀ máa tẹ̀lé ọlọ́mọdé á sọnù lẹ́yìn anabi wa Muhammad ẹlòmíọ́ sọnù níbẹ̀rẹ̀ ẹlòmíọ́ sọnù láàrin ẹlòmíọ́ sọnù tó bá kù díẹ̀ tí ó jáde láyé ọlọ́run ọbí ọ pẹ̀lú agbára rẹ mọ̀já sọnù lẹ́yìn ànábì ọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa a kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin àtàwọn àlejò wa àti gbogbo àwa jàmáà lápapọ̀ kọ́lọ́n kọ́mọ́sáyé ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa Ramadan tí a wà nínú ẹ̀ oṣù àánú ọlọ́ni oṣù ìkẹ́ ọlọ́ni ọlọ́run mọ́sá ìkẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ wa ọlọ́mọṣà ìdí ọ̀rọ̀rùn àdúrà wa kọ́lọ̀ mọ́sá ìjọ gbà etí àwọn ọmọ ìyá ìsìn tí wọ́n ń pè mí lọ́tún lọ́sìn ara àwọn tí wọ́n ń pè mí láti Nàìjíríà aláwọn tí wọ́n ń pè mí láti abroad láwọn kọ́ńtírì eréṣiríṣi Qatar àtàwọn lómìnà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. àwọn èèyàn ń pè láti Saudiya Saudi Arabia àwọn èèyàn ń pè láti uh, Dubai ipe tí kò sáfà àmọ́ Nàìjíríà especially nílẹ̀ Yorùbá tí kò sáfà àmọ́ nílẹ̀ Yorùbá ni tààfi wá dákẹ́ lérí aburú tí ń lọ nínú Ramadan ẹ̀yọ́ màyá ọ̀rọ̀ tá sọ lé kìí ṣe pé a fẹ́ fi tako ìjọ kan àbílẹ̀ kéwù kan àbáwọn personality kan a fẹ́ sọ bọ́rọ̀ ṣe rí ni o ẹni bá wá wù kó gbọ́ ẹni tí ó bá wù kó má gbọ́ àmẹ́yìí tá a bẹ̀ lọ ni pé ẹni tí ò ní gbọ́ ọlọ́run níjọ́ wà ń bí gbogbo àwọn tó tún máa gbọ́ ohùn yìí lẹ́yìn ìgbà tá a bá parí ẹ̀ ọlọ́mọ́sà ṣe é ní ìmọ́lẹ̀ fún ọ nínú ayé wọn. ọ̀rọ̀ náà òun náà ni manihum ahalusunnati waljama'a wa ma hiya sifatuhum wa khasa'isuhum àwọn wo ni a ń pè ní ahalusunna ahalusunna ahalusunna bó láti dá wọn mọ̀ láàrin àwọn yòókù wọn ǹjẹ́ àwọn ahalusunna yìí ìjẹyàn burúkú ni wọ́n àbẹ́yàn dáadáa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́ bá wa Allah subhanahu wa ta'ala ọba aláàánú kọlọmọ́sà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa al'umma fi azamatin azima wa khatira especially àwa mùsùlùmí táwa ńlẹ̀ Yorùbá a wà nínú ewu lọ́wọ́ báyìí wa asbaha al-islamu adiyana mutanawwi'a ẹ̀sìn islamu tá ń ṣe ó ti di eríṣiríṣi wa afkaran shatta wa turukan adida ìtọ́ wà nínú rori wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ojú ọ̀nà tẹ́nìkọ̀ọ̀kan wa tá ń gbà fi sin ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni báwo ló ṣe rí bẹ́ẹ̀ lè anna kitabana wahid ìwé tí wọ́n fún wa pé ká máa kà ní class sílábọ̀sì kan náà ni wa mudarrisuna sallallahu alayhi wa sallam wahid títà tí wọ́n ní kọ́ máa kọ́ wa ẹnìkan náà kí ló wá tí àwa student àwa tí à ń kẹ́kọ̀ọ́ àwa tá à ń jẹ́ mùsùlùmí tá a wá lọ lọ́tọ̀ sáà gbàgbé tíra ní alukur'an àbá gbàgbé súnà anábìwá Muhammad èyí tí ń jó dodo bẹ̀ ọ́ náà ni pé a ti fi alukur'ani sẹ́gbẹ̀ẹ́ a ti fi súnà anábì sẹ́gbẹ̀ẹ́ súnà anábì ní sì ń túmọ̀ kur'an àsúnà iye alìsílám wàlì islam wà súnà islam náà wọ́n ń pè ní súnà súnà náà wọ́n ń pè ní islam. islam a mọ̀ pé gbogbo ẹni tí ó bá kírun kìí ṣe mùsùlùmí irun tá a wá ń kí yẹn ọlọ́run bá ní yẹn kírun ó sì wà nù koran bá a ṣe kí kò sínú koran láka méjì lásùbà láka mẹ́rin ní zohri láka mẹ́rin ní asiri mẹ́ta subhana rabbiyal ala subhana rabbiyal azim kò sínú koran níbi tá a ti rí òun náà ní inú kíni sunna nabi muhammad sallallahu alaihi wa sallam. tẹ́yìn bá lóun ọ yọ súnà kúrò nínú Islam ní ti ń sọ ni pé ẹ̀sìn wa ààbọ̀ ní ọ̀jẹ́ kò ní jẹ odidi má ọlọ́wọ́n bá ní ká tàwáàfù jama nínú alukur'an iye tá a wà tàwáàfù kò sínú alukur'an nínú súnà láti rí lọ́dọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wa wasallam bẹ́ẹ̀ bá ti wá lóun fẹ́ yọ súnà kúrò nínú alukur'an àbí wọ́n fẹ́ yọ súnà kúrò ní Islam tàwáàfù rò ní lójútùú Safa àti Marwa ọlọ́run ní ẹ̀sà sàfà àti mọ́ríwá ẹ̀yin tẹ́ bá lọ hajj pẹ̀lú yọ̀ǹda ọlọ́run méje ta ń sáhùn nínú sọ́nà láti rí ọlọ́run ọba dúpẹ́ o ọlọ́run ní agbá àwẹ̀ bó láṣẹ mú àwẹ̀ nínú sọ́nà ni súnmù lérò yàtì wà áfìtìrú lérò yàtì ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ànábì ní kẹ́rí pé rí oṣù ẹ bá sì fẹ́ sọdún ẹ rí pé rí oṣù ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n sọ́nù Qur'an ní karim ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ba'da a'udhu billahi minash shaitanir rajim ati'u Allah ẹ máa tẹ̀lé Allah wa ati'u ar-rasul ẹ sì máa tẹ̀lé anabi ọlọ́wọ́n sọ nínú àyà mi ọlọ́wọ́n bá ní ومن يطع الرسول ان تبان تلي محمد فقد اطاع الله ان تلي الله نان انت هو انه القران لانكاي انت اكاي اوجو يي واي بي اشي القران اتي حديث النبي ومحمد صلى الله عليه وسلم méjèèjì جنان ni wọ́n ń àwọn kan bẹ tí wọ́n ń pè ní alimusitashirikun orientalist àwọn yẹn àwọn ni àwọn ọ̀tá ìsìn gbé dìde ipe tí wọ́n bá fẹ́ wó Islam wọn ò lè rí wó àfi kí wọ́n gbìyànjú bí wọ́n ṣe wó alukur'an bí wọ́n bá wá alukur'an wó kí wọ́n wó sunna tí wọ́n bá ti bà kan jẹ́ nínú méjèèjì ẹ̀sìn wọn ò ní lójútùú mọ́ wọ́n wá gbé wọn dìde almustashirikun ni wọ́n ń pè wọ́n látara sharq al-awsat kí wọ́n lọ lè study àṣà àwọn middle east kí wọ́n lọ lè study ẹ̀sìn wọn kí wọ́n study àwọn bí wọ́n ṣe ń ṣe nílùú wọ́n wá padà darí padà lọ́sọ́dọ̀ àwọn tọ́ran wọn wọ́n wá ń béèrè pé èwo ló strong jù nínú tí wọ́n ń ṣe ah wọ́n ní ẹ̀sìn they don't play with their religion at all wọn ò fi ẹ̀sìn wọn ṣeré rárá o tí ayé wọn bá bọ́ lọ́wọ́ wọn wọ́n rẹ́dì káyé ọbọ̀ kẹsàn-án mọ́ bọ̀ wọ́n ru ẹ̀sìn wọn lérí ni wọ́n wá fàyè lọ́wọ́ títọwọ́ ọ̀bá jẹ́ kékeré ó dúró wọ́n sì ju tọwọ́ lẹ̀ wọ́n ní ah, ibi tá a ti bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ náà nù ọ̀yá. ẹ wá gbowó ẹ wá lọlẹ̀ kéwú wọ́n sì kéwú wọ́n kọ́ ìdè lárúbáwá wọ́n wá wa sínú alukur'an máa wá kọ àyà tí ò sínú kur'an sínú alukur'an nígbà ni máa wá tú tọ́lọ̀ ń ọlọ́wọ́n bá ní ẹ bá wọn jà tí wọ́n bá bá yín jà wá pa tí wọ́n bá bá yín jà wọ́n parẹ́ wá wọn jà sọ. áyà tó wà àti sóra tó wà ọlọ́mọsẹ̀ ṣàánú wa jama àwọn tàwí yìí wọ́n ní wẹ́bsáìtì wọ́n ní ìwé tí wọ́n kọ àwọn tàwí wọ́n ní àwọn conferences tí wọ́n máa ń ṣe wọ́n sì ní àwọn workshops tí wọ́n máa ń ṣe wọ́n sì ní àwọn ọmọ tí wọ́n rán káàkiri àgbáńlá yìí ipe kí wọ́n lọ lè ba Islam jẹ́ àmọ́ ọlọ́run ọba tó gbé ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba yẹn ọba Allah òun ní sọ ẹ̀sìn rẹ̀ al-islam ẹ̀rẹ́ sí islam ẹ̀yọ́ maya mi kullu yadda'i al-islam al-hakiki àwọn táwí tí wàá lápa nínú ọpọlọ àwa mùsùlùmí tó jẹ́ pé àlàǹfààní láti ka alukur'ani tí wọ́n sọ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a tíra hadisi ńlẹ̀ tá a máa kà àwọn orientalist yìí àwọn yẹn ni wọ́n wá gbé ìròrí wọn wọ́n gbé sérí media sérí net wọ́n tẹ ìwé lérí ẹ̀ wọ́n máa wá sọ pé báyìí ni islam rí àwa tá a sì mọ̀ nípa islam wa tẹ́lẹ̀ àwa náà máa wá dáwọ́tò islam wa àbí kẹlòmí ò kú ònú islam àdánwò tí ó bá wa àtàwọn ọmọ wa àti ìran wa tá a fi fi islam lẹ ọlọ́mọdé àmàlàyé wa nítorí pé ọlọ́mọba ń sọ ní alukur'an ọlọ́mọba ní inna ad-dina 'inda Allahi al-Islam ọlọ́run bá ní ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run ẹ̀sìn pọ̀ àmọ́ lọ indala lọ́dọ̀ ọlọ́run al-Islam ni o mama sọ̀sọ́kùsọ̀ ọmọ pé bá a ṣe ń sin lọ́n lọ́yà tọ̀ọ̀tọ̀ ọlọ́run kan náà là ń ṣe kínní là ń sìn ìsọkùsọ ni ara àròrí tí wọ́n kó sí wa lọ́pọ̀lọ́ ni tawhidul adiyan wípé ká jẹ́ kí gbogbo ẹ̀sìn ká máa ṣe é papọ̀. ọlọ́run bá tún sọ ọ́nà àyà mi ó ní wa man yabtaghi ghayra al-islami dina ẹni bá ń sin nǹkan míì lẹ́sìn tó yàtọ̀ sí islam falan yuqbala minhu ọlọ́run bá lóun ò ní gbà lọ́wọ́ ẹ̀ gbogbo tó bá dé kó fi sin ẹ̀sìn tí ń ṣe tí ì bá ti sí islam òun nígbà wa huwa fil akhirah tó bá wá di ọ̀run minal khasirin yóò wà nínú àwọn tí ó ṣòfò al-khasir ẹni tó ṣòfò ní jẹ́bẹ̀ ọlọ́mọ fẹ́ra sínú wọn lọ àti islam ẹ wàá rí islam tí ọlọ́mọ bá ń rí fáàsì wọ́n islam lẹ́sìn káàní fi sámánì rasul òun náà ni islam tó wà lásìkò anabiwa muhammad sallallahu alayhi wa sallam bóò láti wá mọ islam tó wà lásìkò anabi torí a ti sọ níbẹ̀rẹ̀ ẹ̀rọ wa pé islam tiwa ti di multicolor àwa mùsùlùmí nílà ń bẹ lápèjúwe nǹkan kan náà kí ń bẹ lọ́pọlọ wa nípa Islam kódà tá a bá sọ̀rọ̀ jáde lẹ́nu nǹkan kan náà kí gbogbo wa jọ ń sọ kátó wá pé lẹ́kọ̀ọ́ kátó wá pé state Lagos state àbí Ogun state kátó wá pé Nàìjíríà kátó wá pé lágbàláyé kálukú kan sọ tiẹ̀ kálukú ń ṣe tiẹ̀ àwa mọ̀ pé owó lòdodo nínú gbogbo ẹ̀ gbogbo wa láti fẹ́ wà ní Jánnà. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi júwe fún wa yìí pé islam ìgbà tó fẹ́ lọ ẹ ìgbà tó fẹ́ lọ ní wọn tẹ̀ mọ́ wa létí anabi ni máa yẹ ìṣìmínkùn ẹni tẹ́mi ẹ bá gún nù yín fásayára ikhtilafan kathira ẹ rí ìyapa tó pọ̀ nínú ẹ̀sìn anabi ò ní ìyapa kékeré ó ní kathira ìyapa tó pọ̀ gan-an tẹ́ẹ̀fẹ́ ní màyí tẹ́ ṣe má anábì ní fa alaykum bí sunnati ẹ di èyí tó bá jẹ́ sunna mi mú wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di àti sunna àwọn companions àwọn sahaba tí wọ́n gba kéwú lọ́dọ̀ mi wọ́n yìí ṣe student tọrọ òye ètí mo kọ́ wọn yé wọn sẹ́mi kó anábì ti dúwọ́ ọ̀nà fún wọn sùn ká di ìlànà nábì mú ká gbá súnà mú òun náà ni ìsìláàmù tó pé gbogbo yẹn náà kúlù yẹ dẹ́ ìsúnà gbogbo yẹn náà ni tí wọ́n sọ pé súnà tẹ̀ wá yẹ níbí lọ́wọ́ ọ̀dọ̀ wa ń bí ni súnà yẹn wà. eléyìí ọmọ pé sunna làwọn ṣe eléyìí ní sunna làwọn ṣe eléyìí ní tànàbì làwọn ṣe eléyìí ní adíjọlá ànábì àwọn ọmọlẹ́yìn ànábì ó kọ oríṣiríṣi kálukú náà sáà ń fèrè ẹ ti sọ́dọ̀ ànábì bó láti wá mọ̀nà àwa tí àkéwú àwa tá àkéwú ni ẹkún wa ń pa wá àtúnwá jẹ́ ọmọ kéwú àjàfà àtúnjẹ́ ọmọ kéwú ẹlẹ́ẹ̀kẹta àtúnwá jẹ́ ẹni tí máa ń béèrè èèyàn ọmọ bíi ti ń lọ kọ̀rẹ́ ni tí ó ju ebi ti ń lọ fún kò tún wá rẹ́ni tí ó béèrè lọ́wọ́ ẹ̀ ó dá wa lójú pé ń tọ̀ wọn ò ní débi ti ń lọ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí i nígbà tí ọlọ́run bá sọ alukur'ani kalẹ̀ alukur'ani yẹn ọlọ́run sọ kalẹ̀ láti wá fi da e, ojú ànábì kọ láti wá fi darí ànábì kọ ojú ọ̀nà ni jìbìrìlù náà ṣèlàfà rẹ̀ ti máa ń wá bá tọ́ba ti dé yóò ní eléyìí látún kà lónìí o kọ́dà ń jọ kan ànábì fẹ́ máa ọ fẹ́ máa gbáwájú ẹ̀ ọlọ́run ní farabalẹ̀ la tuharrik bihi lisanaka lita'jala bi makaju inna alaina jama'ahu wa qur'anahu sórí ń tọ́ba ti kọ́ fọkàn balẹ̀ àwọn ọlọ́wọ́n bá níjọ́ lọ lérí rẹ̀ anabi wa ni kullu bid'atin dalalah anabi ni gbogbo tí wọ́n bá dálẹ̀ tí ó bá ti jẹ́ ẹ̀sìn lásìkò òun tí wọ́n dálẹ̀ nígbà tóun lọ tán ni tí wọ́n wá ń pè lẹ́sìn ànábì ní dọ̀láàlà ànábì ní anoni o. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. ọlọ́mọdé sọnù wọ́n ní tí wọ́n ń pè ní bídíà àjàmà àdádálẹ̀ tá ànábì rí fàásì. òun náà ni iya masturi safi dín fakọ̀tì. eti wọn bá dálẹ̀ nínú ẹ̀sìn nìkan ni wọ́n ń pè ní bídíà innovation bídíà ni opposite sunna téèyàn ò bá ti ṣe sunna bidia ni ó máa ṣe téèyàn bá ti ń ṣe bidia kò ní ṣe sunna méjèèjì ọ̀pápọ̀ wọ́n wá ní ti ń jẹ́ bidia àdádálẹ̀ nínú ẹ̀sìn òun náà ní tá à ń pè lẹ́sìn tí ò sí lásìkò Muhammad ẹ máa gbọ́ yé o mọ́sítò òde sàfi dín amali bidi ati fili mukutara at ẹ rí bidi a ọ̀rọ̀ nǹkan lò tá à ń lò láyé mọ́tò ni o bàtà ni o ilé ni o microphone tá a fi ń sọ̀rọ̀ yìí o àti ìtẹ́ tá a fi ń ṣe kíni tá a fi ń kírun gbogbo yìí ni kò sí lásìkò ànábì wa Muhammad ǹjẹ́ gbà tá ànábì ò ti lò yẹn ṣé haramu náà ní fáwọn àdá kama ṣe kama ṣe kama ṣe kíni kama lò ṣé haramu ní fún wa tá a bá ń lò kò rí bẹ́ẹ̀ mubah alali ní fún wa ká máa lò nítorí pé kì í ṣẹ̀sìn irinṣẹ́ ni àwọn ń gun ẹṣin lásìkò wọn àwọn ń gun ọmọ jìpù nísìnyí irinṣẹ́ tí wọn tó wà available ń gbà ni wọ́n ń gùn èyí tó dé ìsinmi làwọn náà ń là ń gùn yẹn èmi tó ń bọ̀ àwọn ń kírun lérí ebútú àbáwọ ẹran àwọn ń kírun lérí táìsì àti rọ́ọ̀gì kìí ṣẹ̀ṣẹ̀ ká lò nítorí pé ọ̀rọ̀ nǹkan lò kìí ṣe ẹ̀sìn àmọ́ fi parẹ́

ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ làwọn nǹkan ayé tá ń ṣe kí ni tá ń lò ẹni tí ọba wá jòkó táwọn afáàsùn náà yọwà ní ah, lóòótọ́ mọ̀ ni kìí máa ṣe gbogbo ohun tá ànábì ṣe làámà ń ṣe yìí ànábì ọmọ ló máìkì àyẹ̀dà kó pe máìkì ní haram eléyìí ti sọnù àbí kó pe máìkì ní ipe a ah, nígbà dáná bí o ti lò òun náà ní lò ó ti sọnù. anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni man ahdatha fi amrina hadha ay fi dinina anabi ni tó bá dá nǹkan kan lẹ̀ nínú ẹ̀sìn yìí ma laysa minhu tó jẹ́ pé kò sí ń bẹ̀ lásìkò mi fa huwa raddun ọlọ́run ó reject ẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ àdìsí yẹn tá a bá jù sínú ẹ̀sìn wa nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tá à ń ṣe ọlọ́run nígbà nítorí pé wọn ò ṣe lásìkò ànábì wa Muhammad lápèjúwe àwọn tí wọ́n máa ń lùlù nínú ti tí wọ́n láwọn fi ń sìn Ọlọ́run ṣe pé ẹnìkan náà ló dálẹ̀ àmọ́ ànábì ò ṣe é bẹ́ẹ̀ lápèjúwe àwọn kan àwọn ọmọ aláwọn dárúkọ Ọlọ́run wọ́n wà tí aṣọ síwájú wọn ń pè wọ́n Tìjàníyà àwọn tàkọ́kọ́ ni wọ́n ń pè ní Kádìríyà àwọn aláṣọ yìí àwọn wà á péjọ wọ́n máa wá pariwo wọ́n wà á tẹ aṣọ síwájú àwa béèrè pé aṣọ yìí bóò ló ṣe wọnú ẹ̀sìn wọ́n ní ká filẹ̀ ṣé wọ àwọn ló fi wọ̀ ọ́ nígbà ṣéwù sì ti gbé kalẹ̀ ń ọmọ mùrídì ṣéwù olùtẹ̀lé ṣéwù ni àwa àwa ọ̀fẹ́ máa bó ṣe ṣe kí ni bó ṣe jẹ́ ọlọ́run wọn sọ nu Quran suratu shura ayah twenty one ọlọ́wọ́n bá ní amúláhùn ṣòraká ọlọ́wọ́n bá ní àwọn arú mi wo ni wọ́n tún bẹ̀ ń bì kan ṣára òun láhùn mina dín tí wọ́n tún gbé ẹ̀sìn ní kalẹ̀ mina dín inna dina inda lahi al-islam ọlọ́wọ́n bá ní tí wọ́n tún gbé ẹ̀sìn ní kalẹ̀ máa lẹ́mu yá dàmbìhìlá èyí tọ́lọ́wọ́n bọ̀ yọ̀ǹda ká máa ṣe ọlọ́wọ́n yọ̀ǹda bẹ́ẹ̀ pé ẹ máa ṣe ọlọ́run láwọn wo ni wọ́n tún jọ mí táwọn náà tún gbẹ̀sìn tiwọn náà kalẹ̀ kàdírí àtàwí yìí ọ̀pọ̀ wa ti ṣe darí nígbà tá a mọ̀ tìjàní àtàwí yìí ọdún méjìdínlógún lè mébi ṣe nígbà tá a mọ̀ nígbà tí wàá mọ̀ pé wọ́n ní kò yẹ sára ẹ̀sìn ànábì lábá fi ilẹ̀ là ṣe mọ́ àwa ń ṣe yìí tá ànábì ní a máa ṣe kí ni tó ní a máa ṣe ànábì òpin ká máa ṣe astaghfirullah iye tó bá lè ṣe la ilaha illallah iye tó bá lè ṣe subhanallah bihamdi iye tí pa ìbáka allahumma salli ala Muhammadu wa sallim gbogbo tipa rẹ̀ bá ká ọ ma ṣe anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi yẹn di ó yé wa pé ọlọ́run ọba ń sọ fún wa pé ẹnìkan ò gbọ́dọ̀ máa tún máa gbé ẹ̀sìn mìíràn kalẹ̀ yàtọ̀ sẹ́sìn tí ọlọ́run bá sọ kalẹ̀ nítorí wàá dàrú mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ tá a sì máa ń sọ fún wa ní gbogbo ìgbà yìí ni pé gbogbo ẹ̀sìn tá a bá ṣe á di nǹkan méjì mú á wàá fi àlàyé á fi sì kẹta alákọ̀ọ́kọ́ lọ alukur'an anything tó bá ti ní kó ṣe nú ẹ̀sìn sọ pé kán fún ọ níbi tó wà nínú kur'an tí wọ́n bá ti lè sọ fún ọ má ṣe o bọ́ bá ṣe o kàn ṣiṣẹ́ dànù ẹlẹ́ẹ̀kejì wọn wá rí nínú kur'an níbo ni láti tún rí nínú sunna anábìnrin ká máa ṣe dùhà ipò lọ́n fẹ́ràn rẹ̀ ráàkà méjì lẹ́yìn aago mẹ́sàn-án tó nù bá yọ àbí mẹ́rin àbí mẹ́jọ anábì ní ọlọ́run ọba ó gbé wa gánjọ́ alìkìyàmá pẹ̀lú ẹ̀ sẹ́mi pé kò sínú alukur'an nínú súnà lọ́wọ́ ẹ̀sìn ní jama ẹran aléyá ọlọ́run ní ẹ̀pẹ́ran ni àmọ́ àwọn ìran ẹran tá a ṣe kí ni tá a pa àtẹ̀yí tá a ní pa òsínú kur'an nínú súnà lọ́wọ́ ṣe kí ni lọ́wọ́ ẹran tí ojú ẹ̀ ẹran tí ó ti kán lẹ́sẹ̀ arọ nínú ẹran sẹ́mi pé àwọn gbogbo àfáà náà ní máa ń sọ ìtumọ̀ pé our religion Eh, it's built ẹ̀sìn wa wọ́n máa oyé by alukur'ani àti kíni àti sunna ó lè yọ sunna kó ní islam ó lè yọ islam kó ní sunna tó bá ti lọ yọ sunna kó ní islam ọgbà nábì sẹ́gbẹ̀ẹ́ nù ẹni bá ti wá gbà nábì sẹ́gbẹ̀ẹ́ kí ló fẹ́ ṣe mọ́ wọ́n wá ní àmà tẹ̀lé alukur'an nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ti rí i fún ọ nínú sunna pé sunna nábì ló ní ká ṣe mọ́ wò pé a ò rí inú kur'an ah, ah. ó rí ní Kùránì báwo ẹnìkan ní lásìkò àwọn sàhábà obìnrin yẹn wọ́n ní fárun ojú wọ́n là nábì ní làánàláhùn náàmì sọ́ọ̀t ọlọ́run ọba ṣépèlé gbogbo ẹni tí máa ń fárun ojú arábìnrin yẹn wá ránṣẹ́ lọ lè bákan náà àwọn sàhábà pé òun ka Kùránì látòkè délẹ̀ òun ò rí ibi tọ́lọ́run ti ní kí ká fárun ojú o <laughs> òun ò rí ibi tọ́lọ́run ti ní ká mọ́ irun ojú o tán sọ̀hábà yẹn wá ránṣẹ́ sí padà ipò ọwà ń bẹ̀ ó rí ni lọ́lẹ̀ tún ó tún ó lóun ò rí ọlọ́wà ń bẹ̀ ò rí ni ó ní ẹ̀sọ́ bí ọba fún mi mo ti kà á pálí tó pálí ó ní sẹ́bọ́ ọlọ́wọ́n bá ní àti Allah wà àti Rasul Allahu Akbar ẹ máa tẹ̀lé ọlọ́run kẹ́sì máa tẹ̀lé ànábì tàlẹ́wà sọ̀rọ̀ yìí ọlọ́ ànábì ni ó wa ma atakum rasulu fakhudhu ntí anabi bá ní kẹ́ ẹ máa ṣe ẹ máa ṣe wa ma nahakum anhu fantahu ntọ́ba ní ẹ má débẹ̀ ẹ má débẹ̀ o arábìnrin ní òun túbá lọ́dọ̀ ọlọ́run kùránì òye òun dáadáa ni ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta tí mo láfikún òun lọ́fà wàhálà o fáwọn tí wọ́n ń takò súnnà àwọn tí wọ́n ń ba àdìsí jẹ́ nítorí dàrú mọ́ wa lọ́wọ́ ni pé tá a bá ti rálù Kùránì tán tá a rí súnà a wà á gbọ́ yé bífáàmì sálàfìlì umma pẹ̀lú báwọn sọ̀hábà ṣe gbọ́ yé àti àwọn tó tẹ̀lé wọn ànábì ní khairul quruni qarni àsìkò tó dáa jù nínú àwọn ọgọ́rùn ọdún tó dáa jù táwọn èèyàn rí wà ń bẹ̀ tí ò sírú wọn mọ́ òun náà làwọn ìtàn bá mi lò lọ́gọ́rùn ọdún yìí lẹ́yìn náà làwọn tí wọ́n tún bọ̀ súnmọ́ lẹ́dínà yẹlú náà àwọn tí wọ́n tún bọ̀ lọ́gọ́rùn ọdún kejì àwọn ni wọ́n tún dáa jù súnmọ́ yẹlú náà àwọn tí wọ́n tún bọ̀ lọ́gọ́rùn ọdún kẹta àwọn ni wọ́n dáa jù. àwa gbọ́ alukurani yé báwọn ṣe gbọ́ yé àwọn alukurunu lè mọ̀fọ́ dọ̀la àwọn tí wọ́n ti ṣáájú wa tá nàbì ti sọ pé wọn ò ní sọnù. oye ọ wàá sí sunna ọ ma wá fi ọpọlọ tiẹ̀ ọ ma wá fi ọba gbọ́ yé pẹ̀lú lẹ́fù ọpọlọ ẹ̀ nínú àwọn tá à ń wí ọ wà ní Kùránì ọlọ́run ní wala taqrabu zina ọlọ́run bá ní ẹ má ṣe sìnà o fornication ẹ má bá ìyàwó ìyàwó lásìpọ̀ ẹ sì má bọ ọmọ tẹ̀sọ igi rẹ̀ lásìpọ̀ àtobìnrin àtọkùnrin ọlọ́run sọ bẹ́ẹ̀ òun wá ní wala taqrabu lọ́lọ́run wí ọlọ́run ní ẹ má sún mọ́ lọ́lọ́run wí ọlọ́run pé wala taf'alu ẹ má ṣe ẹ̀yọ́ màá yá mi له wà á ìdò láhùn mọ̀sítátà tó mẹ́kú wọ́tí wà mí rìbá tó lẹ́kẹ́lì tó rìhìbú nàbí àdúwọ̀lá ọ̀kan nínú àwọn tọ́jú àwọn àlùfáà tọ́rọ òye ó ní òun kanu Quran àwọn ńlẹ̀ wọ́n fẹ́ gba ilẹ̀ wọ́n fẹ́ gbalé lọ́gbà wọ́n fẹ́ gba ilẹ̀ wọ́n fẹ́ gbalé àfáàyàn wa ní gbogbo díkàlùkù bá ní ọlọ́wọ́n bá ní ká dira fún àwọn ọ̀tá wa o wọ́n wá gbé àwọn OPC dìde àwọn OPC àwọn ni wọ́n wá mú pàrọ́wà tó ń dè àti ìfúnpá àwọn ọmọ mùsùlùmí náà àfáàyàn wá sọ fún wọn pé ẹnà wọn ọlọ́run ti ní wá ìdúlàhùn ọlọ́run ní ẹ̀dìra fún wọn àwa ni ah, ẹbá ànábì náà dira lógún lẹ́yìn àdúrà nítòkù ni kó mú nǹkan já rẹ̀ lọ́wọ́ kò sì ní sá wọn ó dìgbà wọn bá fẹ́ sá kó ní o tó dìfẹ́ǹdì ara rẹ̀ ẹ wò túmọ̀ tí alukurani ní nígbà yẹn ẹ wò túmọ̀ tóun ṣe kíni tóun fún kátó wá pé bí àwọn aládàáda kan bí ẹ̀fẹ̀ tí wọ́n máa fa alukurani sẹ̀fẹ̀ ọlọ́run dákọ̀ alájí ayúbà ní kuran ó ní wá ayúbà ìsìn adára bá o nítorí pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ alájí ayúbà ìnáka hamidu majid ọlọ́run dákọ̀ amidi nínú alukurani ọ̀tọ̀ sí ni tí wọ́n ń sọ ọ̀tọ̀ ní tí ń ṣe kíni tí ń tún làwọn afáàfin ní gbogbo àfáà tó bá dé lẹ́yìn àwọn ọgọ́rùn ọdún mẹ́ta yẹn wọ́n ní gbogbo tó tuntun nu Qur'an kọ́kọ́ lọ lè wádìí bó làwọn ènìyàn ṣe gbọ́ yé nítorí àwọn ni wọ́n ní explanation tó pé nípa àyà Qur'an kọlọmọjà sọnù a máa tẹ̀lé Qur'an àti sunna pẹ̀lú àgbọ́yé àwọn salafu umma àwọn tí wọ́n ti lọ nú àwọn tí wọ́n jẹ́ sàhábà nàbí àtàwọn tó wà lẹ́yìn wọn ẹ mà yá mi nínú ẹ̀sìn wa ẹ wá rí àwọn mùsùlùmí lénìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lénìí àwa ń yapa ntọ́ wà Quran à sì ń yapa ntọ́ wà hadith à sì ń pè lẹ́sìn à sì ń pè àwọn èèyàn ká máa tẹ̀lé wa kálọ̀ ń bẹ nínú ẹ̀ tọ́jẹ́ pé máa ń sọ̀yàn di kèfèrí téèyàn ò ṣe ní jẹ́ mùsùlùmí má téèyàn bá ti ń ṣe ń sì ń bẹ nínú ẹ̀ tọ́jẹ́ pé èèyàn ò rí mí mùsùlùmí àmọ́ mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ lèèyàn ò ṣe kí lèèyàn ò jẹ́ nítorí pé èèyàn ò rí bí islam ṣe rí kò á rọrùn fún yàn láti practice rẹ̀ bí ọlọ́run ṣe sọ kalẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam nígbà anabi fẹ́ lọ anabi ní iftaraqatil yahudi ala ida wa sab'ina firqa àwọn júù wọ́n padà pín sí seventy one o júù júù júù júù júù wa iftaraqatil nasara ala sintain wa sab'ina firqa àwọn christians àwọn náà pín sí seventy two wọ́sàtẹ̀fẹ́tẹ́rùkù àdìl umma ibi ẹkún ti pa àwọn sàábà nìyẹn anábì ní àdìl umma àwọn ìjọ tèmi yìí náà tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn náà padà pín nígbẹ̀yìn ayé sí aláṣàláṣà wà sàbẹ̀yìn firqa 73 kulluha fin nar anábì ní gbogbo wọn ni wọ́n wọ̀ náà lọ́hùn kò sọ́gbọ́n tí wọ́n fẹ́ dá tí fi ní jóná gbogbo wọn pátá ni ó wọ̀ náà lọ́hùn àti yahudi àti nasara àtàwọn ọjọ́ mi gbogbo wọn ní ọwọ́ náà lọ kò sí ìtí ọ̀bọ̀ nínú náà lọ illa wahida àfi fírikọ̀ ẹ̀ ọ̀kan àwọn ikọ̀ kan gúrùpù kan àwọn yẹn nìkan ni wọn ò ní tán náà seventy one yahudi seventy two àwọn christians oye nasara seventy two nínú gúrùpù gúrùpù mùsùlùmí àwọn náà tọ̀ náà wò àfàwọn ẹnìkan péré illa wahida kíl àwọn sọ̀hábà wá ní ìrẹ́ ànábì mánìhìyà àwọn àwo ní kátètè máa sọ́ọ́lẹ̀ fáwọn tí wọ́n ń bọ̀ o ànábì ní man kana ala mithli ma ana alayhi wa ashabi àwọn tí wọ́n bá ń ṣẹ̀sìn wọn lérí ibèmí ànábì ṣe ń ṣe lọ́wọ́ báyìí àti báwọn sọ̀hábà mi ṣe ń ṣe lẹ́yìn mi ànábì fún àwọn sọ̀hábà ń garanti wípé wọn ò ní ṣe kíni wọn ò ní ṣìnà nítorí ó ti ṣàdúà fún wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn gúrùpù ẹ̀yẹ ọ̀kan yìí èmi àti ẹ bò láti wá wọ inú wọn ibi tọ́rọ̀ wà nìyẹn kí ni ànábì ní àwọn ènìyàn máa ṣe wọ́n máa ṣe súnà mi àti súnà àwọn sahaba ni wa ahlu sunna ta ba wa ni awon ni won pe ni ahlu sunna ahlu na ni awon eyan ta fi ti si sunna nigba ti won se ta ba ni ahlu bidia o na ni awon eyan ta fi si bidia nigba to je pe ti won se nụ. ta ba ni marikazi eh àbí rọ́jùlù ní marikaz arákùnrin yìí àfi marikaz ti sí tabani marikazi ọmọ marikaz nìtumẹ̀ ẹ̀ tabani àdàbí ọmọ tó kí lọ́dọ̀ bàbá kamali ni aládàb aládàbí òun là ń rí fàásì tabani kọ̀ọ̀dìríyà ẹni tó gbowó ojú ọ̀nà bàbá abdulkadiri tí fi ń sin lọ́wọ́ ń pè bẹ́ẹ̀ tabani tìjàníyà ẹni tó mú sẹ́wù tìjàní ní olùkọ́ṣe nínú ìjọsìn tiẹ̀ òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ tàbá wá ní alùsùnà kí lẹ́sẹ̀ tó wà ń bẹ̀ jama tàbá lọ́mọ òṣogbo èyí ní kọ́ ọmọ jẹ́ mùsùlùmí ma mùsùlùmí ọjọ́ ọmọ òṣogbo a sì lè ní alẹ́mọ́dàkọ mùsùlùmí gbọ́n tání ọmọ òṣogbo ni ọ ọmọ ìbàdàn ọmọ ọ̀yọ́ ọmọ ìlọrin ibi èèyàn bá fẹ̀gbẹ́tì sí náà ni wọ́n máa ń sé ni wọ́n máa fi ń ròyìn yàn alùsùnà wàlìjàmáà àwọn wo ni wọ́n ń pè bẹ́ẹ̀ umul muslimuna allazina yatamasakuna bí akidati rasul wọn làwọn tó jẹ́ pé ìgbàgbọ́ anabi ìgbàgbọ́ anabi nígbà anabi ànábì wà láyé bẹ́ẹ̀mi ànábì ṣe rí yẹn ka àkọọ́lẹ̀ rẹ àwọn náà wá tọ́jú ẹ̀mí wọn ẹ̀mí tí wọn náà wá rí bẹ́ẹ̀ nípa ọlọ́run ìròrí ànábì nípa ọlọ́run wà nínú wọn ẹlẹ́ẹ̀kejì wá rasul bá ṣe ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kò ní lé kò sì ní ṣe kí ni kò ní dí bí ànábì ti ní ẹ ṣe mẹ́ta mẹ́ta wọ́n ṣe ẹnìkan ọba máa ń ṣe ten million lẹ́gbẹ̀ẹ́ wọn wọn ò ní dá lóhùn ibi ànábì bá ti ní ẹ ẹyọkan ẹyọkan wọ́n ṣe ànábì ní sọ́lù kàmára ayé tó mọ́ ni ò sọ́lì ẹ máa kírun bí n ṣe ń kírun ànábì ò fẹ́ ká kírun míì àfi ká ti bóun ṣe ń kí tọ́mọ́tì wá sì kọ́ ọmọ tán àwọn sọ̀hábọ̀ tó bá padà yá anabi wa fọhùn ipe sáwó sòfò ẹtò déédé ẹtò dáadáa nílẹ̀ yorùbá tẹ bá wá sí kọ́ ọmọ tán kí nílẹ̀ ń wí. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi anabi ò kí báwọn yóò ní sépè lòun ń sẹ́ ó sépè sórí ní tó wíhun kò bá bẹ̀ mu ẹni bòtù tí bòtù bòtù táyà rẹ bá tú àbí bòtù kẹ̀kẹ́ rẹ kìí ṣe ẹni bòtù náà ló ṣe kí ni ló kì sí èyí tó bá ṣe déédéé ni. èèyàn ń bọ̀ jàmá lọ́ba yọ̀ ṣubú lọ́ba ṣubú lẹ́bàá ń gbé ẹ̀yìn ìyàwó ní mẹ́ni o ẹ̀yìn ìyàwó ní mẹ́ni ṣe ṣàdúà àdúà ni sọ wá bábẹ́ mu. So, ṣé n tẹ́ náà máa wí mẹ́nu ńlẹ̀ ilẹ̀ Yorùbá ṣé n tẹ́ náà máa wí nù. èèyàn gbọ́mọ lọ́wọ́ ẹ pẹ̀lẹ́ o ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ kú ọ̀rọ̀ èèyàn bò kò bá mu ọ̀rọ̀ yẹn dáa àmọ́ kò bá bẹ̀ mu sọ̀rí dáńgbé súnà bí wọ́n bá ṣe tó ló ṣe tó ọ wà lágídí lérí ẹ̀ tẹ́nìkan kan ò ní yí padà fún ọmọ kò sí bá a ṣe tó ọ sọ fún pé bá nẹ́bì ṣe ni a ṣe láṣẹ kí ni láṣẹ àmọ́ bọ́ ọba kọ́lé wọ́n lè advice ẹ pé má gbé gbàbí má dájú ẹ̀ kọ́ bí ó lè gbà tó bá wọ̀ ó lè dájú ilé rẹ̀ kọ́ bí ó bá wọ̀ ó lè rán sọ tó bá wọ̀ ó sì lè ra mọ́tò tó bá wọ̀ àmọ́ ò gbọ́dọ̀ ṣẹ̀sìn tó bá wọ̀ ẹ̀sìn tá nẹ́bì ṣe lọ́ọ́ ṣe kí ni lọ́ọ́ máa ṣe wọ́n àkàlà kìhì lẹ́yìn náà tó wá bọ́ sínú wà nẹ́bì bó là nẹ́bì ṣe máa ń wà ètí wọ́n ń pè ní alùsùnà nìyẹn o gbogbo mùsùlùmí ayé ló sì yẹ kó di alùsùnà àfẹnitọ́ bá yọrọ ẹ̀ kú o alùsùnà èyí ṣe jọ wọn èyí ṣe society wọn èyí ṣe àwọn gúrùpù kan nú ẹ̀sìn wa pé à báwọn ṣe ń ṣe tí wọ́n nù ìdíje alùsùnà ni pé gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé ojú ọ̀nà ànábì ó lè jẹ́ nìkan lọ́wọ́ àlùkàn ó lè jẹ́ àwọn méjì ó lè jẹ́ àwọn mẹ́ta ó lè jẹ́ wọn nìkan lọ́wọ́ rírà rẹ̀ nínú àwọn ẹbí yín àwọn àwà nábì ọ̀lọ́ lè wo ọmọ akọ́ṣe alùsùnà nìyẹn lẹ́yìn náà wọ́n mọ àmàlàtìhì gbogbo tí ọba jẹ́ nǹkan tó ṣe tó fi jẹun níṣẹ́ ọwọ́ òwò ṣíṣe nǹkan títà kó o tó lọ lè bẹ̀rẹ̀ títà ọkọ̀ọ̀kọ̀ wa mọ́ṣáláṣí náà ọ wàá bèè lọ́wọ́ àwọn àfáà ẹ̀dákùn ọlọ́run ọba sọ̀rọ̀ òwò ní kúránì ó ní wàá hallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ọba ní mo ṣe owó èlé léèwọ̀ fún yín kẹ́ẹ̀ta kẹ́ẹ̀rà mo ṣe yẹn lẹ́tọ̀ọ́ sẹ́wọ̀n lọ́hùn tí lóun ọ̀fẹ́ ọ̀ wá ń gbowó èlé ọ̀ ń yáwó èlé ọ̀ wá ní àlù súnà pé súnà náà wọ́n náà ń ṣe ẹni tí máa ń ṣe súnà máa ń Allah subhanahu wa ta'ala ó ní wàlá ẹ ó wá gba ẹnìkan ó gbowó rẹ̀ sá ó gbé e já ó wá sọ sínú àdánwò ó wá níwọ̀ alùsùnà ni ọ èyí alùsùnà alùsùnà á ní àwọn kàràsítàtìsìkì mẹ́ta àbí mẹ́rin mẹ́rin alákọ̀ọ́kọ́ òun náà ni pé àtàwíhìdù bílà ṣíríkì ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ òní lẹ́bọ̀ lẹ́rù ẹlẹ́ẹ̀kejì àlẹ́ ìbádà tó bílà bídà ó máa ṣe ìbádà rẹ̀ níbàámu bá anábìṣe ní ká ṣe òní ṣe innovation ẹlẹ́ẹ̀kẹta àkàlà àkùkà alifọ́ọ̀dìlà ọmọ wàre àwọn èèyàn onímọ̀ ọ̀lẹ́ bú ládùúgbò ẹni bá lóun ṣe súnà tí wọ́n ń pè à ah, aláàjì yẹn ẹ dé o ó bá dé yọ̀dà gbogbo o ó yẹ ṣe àlùsúnà ẹlẹ́ẹ̀kẹrin òun náà pé ṣẹ́tò fi ń jẹun kò ní jẹ́ à ń tẹ̀yẹ̀ pẹ̀ kò ní à ń kò ní jẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tó fi di alùsùnà nù ṣẹ̀rẹ̀ alùsùnà náà ni wọ́n ń dà pé mùsùlùmí náà wọ́n ń pè bẹ́ẹ̀ kìí ṣe àwọn ìjọ kan mùsùlùmí ni wọ́n ń pè ní alùsùnà mùsùlùmí gbogbo wa lóòótọ́ nípìlẹ̀ ẹ ẹ̀ máa ń tọ́ fa orúkọ alùsùnà nígbà nábì lọ tán táwọn sọ̀hábà táwọn náà ti ń palẹ̀ máa ti lọ àwọn ṣíà dìde kàwáríjù dìde àwọn sùfíyà dìde àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam nígbà ọ̀lọ́ ti wá rí báyìí mùsùlùmí ti wá di eríṣiríṣi yóò wá di pé mùsùlùmí àwọn olè ń wí wọ́n ní ah, àwọn alùbídíà ni àwọn tí wọ́n ṣe ń tà nábì òmù wa ah, àwọn olè àwọn mùsùlùmí lè yàn àwọn mùsùlùmí àlù súnà ni àwọn mùsùlùmí tó dé pé àwọn dúró lérí súnà àmẹ́nìkan náà ni mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run òun náà lẹni tó dúró lérí súnà bọ́ọ̀ bá ti tẹ̀lé ànábì bóyá ló ṣe wá pé rẹ̀ ní mùsùlùmí àwọn àlùfáà ní abdullahi abbas radiyallahu ta'ala anhu wọ́n ní ọ̀kan nínú àwọn àgbà sọ̀hábà ni wọ́n ní nínú tafsiri àyà kan ọlọ́run ọba ń ròyìn wípé yawma tabyaddu ojú àwọn kò funfun jọ àlìkìyàmà wa taswaddu ojú àwọn kò dúdú jọ àlìkìyàmà afọwọ́ abdullahi bin abbas abdullahi bin abbas yìí nínú àwọn sọ̀hábà àgbà sọ̀hábà ni òun lọ́mọ̀ tó mọ tafsiri koran jù ó ní tó ń gbọ́ yé lọ́dọ̀ níjọ́ tí ojú àwọn tí wọ́n ń ṣe súnà tí ó mọ́lẹ̀ fún mọ́lẹ̀ wọ̀dì jàmáà àtàwọn tí wọ́n dúró pẹ̀lú àwọn jàmáà mùsùlùmí tí wọ́n yẹ tí wọ́n bò lójú ọ̀nà nábì wọ́n tẹ̀síwájú ojú alìlbìdì wal-firqa níjọ́ yìí náà ni ojú àwọn tí wọ́n bá ń gbé bídí àlọ́wọ́ innovation ìtọ́lọ́wọ́n sọ kalẹ̀ lẹ́sìn níta nábì yóò sọ kalẹ̀ lẹ́sìn tá a wá ń ṣe ojú tí wọ́n dúdú jọ náà wọ́n ní àfa abdullahi bin abbas òun ló kọ́kọ́ dárúkọ ahlus sunnah sọ̀hábà nàbì ni nígbà táwọn kan ti ń sin tí kò bá súnà mu àwa ni áàlù súnà làwa àwọn tí wọ́n ń ṣe tí kò bá súnà mu àwọn máa jẹ́ kí ni áàlù bídà nílẹ̀ yorùbá lè ní àti lára wa sí méjì báyìí ọwọ́ akú tó fẹ́ fi sí ẹnìkan ò sì ní jẹun pa àfi dín ọlọ́wọ́n bá ní kò sí ìjẹ nípa nínú ẹ̀sìn ipe you must do this you must do that kò sínú ẹ̀sìn islam yàtà kèfèrí tí o tí ì máa kírun gan kò sínú islam ká jẹ́ nípa pé ọ̀gbọ́dọ̀ má kírun tó o bá kírun ó yẹ á sì pa ọ́ kò sínú islam Abu Tọ́líbì sókírun sànàbí pa Abu Lahabi sókírun sànàbí lọ́dọ̀ kọ́lá kò bàjá níta nàbí sọ ní lakum dinukum waliya din kálukú ọ́ máa ṣe títì ẹ̀ ẹnìkan ò ní fọ́ọ̀ṣì láti di alùsùnà ìwọ náà ni kó wo kó dẹjú rẹ wọn níta bá dẹjú dáadáa á rí gòrìgòrì mú ipe ibi tọrọ ń lọ yìí sìn àwọn owó ni wọn bẹ lójú ọ̀nà látara àdéhọ́kàn wọn tí wọ́n ń pariwo sáyé pé bó ṣe yẹ kárí sọ́lọ́nù látara ọ̀nà táǹgbà sin lọ́hùn látara ọ̀nà ìwà wọn látara ọ̀nà ìbùjẹ wọn. alùsùn náà wàá tún máa pè wọ́n ní àtọ́ ìfàtúlùmọ̀nsúrọ̀ ó kì í mìíràn náà anabi náà ló sọ bẹ́ẹ̀ anabi láta sálù ta'ifatu min ummati ala al-haq anabi láwọn kan ta'ifa ni wọ́n gúrùpù ni wọ́n bó ṣe òkà yọ dàrú tó nínú ìjọ mi náà wọ́n wà eré òdodo ni wọ́n dò sọ ìrìn àárán wọn lọ́wọ́ la yadurruhum man khazalahum wala man khalafahum eré òdodo ni wọ́n wà kọ́dà bí àwọn kan láwọn máa dìtẹ̀ wọn tí wọ́n láwọn máa yapa wọn àwọn máa bà wọn ló kọjẹ́ anabi ní gbogbo tí wọ́n wí òní ni wọ́n láa nígbà wọn ní kò sí jáàbù lọ́dún kejì sísìn ẹ dákun sí ìjáàbù ń rìdíùsì ni àbí ìjáàbù ń ṣe kíni ìjáàbù ń pọ̀ sí jama nìkọ́ọ̀bù ńgbà wọn ní kò sínú ẹ̀sìn ṣé nìkọ́ọ̀bù ń pọ̀ sí ni àbí ń rìdíùsì sí ń pọ̀ sí ni jama eléyìí ni ó yà á mọ̀ pé ànábì ti sọ kalẹ̀ pé gbogbo ariwo tí ń pa ni kò lè ní nǹkan kan ṣe pẹ̀lú sunna ó tún fẹ́ promote sunna ni torí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa wádìí nípa what is sunna what is sunna who who are alu sunna nígbà wọn bá ti ń ka àwọn ìròyìn wọn tí wọ́n ń ka àwọn ìgbàgbọ́ wọn lòun náà bá rí iná bá di alùsùnà àfọ̀nbídé àkàn ní Kaduna àbí Kano ni ó ní tẹ́bá tẹ́lá àwọn alùsùnà tí wọ́n ṣe wá sí ẹ fọwọ́ di etí yín kẹ́ ẹ máa sá lọ ẹ má gbọ́n tí wọ́n wí o wọ́n sì yín lọ́nà ni o táwọn bá ti fẹ́ kọjá lọ́dọ̀ àfa àti ń ṣe wá sí wọ́n wà fọwọ́ di tí ọ̀kan nù wọn wá ní à kí là fọwọ́ di dí fún ebi kí n gbọ́ ni tọ́ bá da yín gbọ́ bí ọba sì da yín jù nù lọ́ba dúró ní bá ń gbọ́ ọ̀rọ̀ lèmi bá ń rọ̀ lèmi bá ń rọ̀ èmi tó le lọ́ba bẹ̀rẹ̀ sí kan mi lójú lọba gbàgà lọba jòkó tiwọn lọ́ba tó wá lọ́sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta nígbà ọdọ ọ̀sẹ̀ kẹrin á ọlọ́run dúpẹ́ tọ́lọ́run làwọn nínú náà ọlọ́run ẹlòmíà ní ọ̀kan náà ń ń wọn kò tí wọn ò pè mí gbogbo ọ̀nà gbogbo ọ̀nà àlẹ̀ mọ́ wá hálíkọ̀ ẹ wà ní pé o wèrè kélé bọ́lọ̀ ń ṣe wá sí àwọn àfáà súnà káàkiri ayé nu àwọn alàtún kéré jù náà àwọn àfáà súnà kọ́lọ́mọ́sá dàwánà lágbà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn orúkọ tí wọ́n pe alùsúnà alùgòràbà àwọn àjòjì anábìrin tó bá dìgbẹ̀yìn ayé ẹ̀sìn bẹ̀rẹ̀ pẹ̀lú àjòjì yóò ni fatuba lè gbogbo àwọn tán bá jẹ́ àjòjì nígbà yẹn táwọn yẹn tẹ́ ṣe yìí E, wọ́n ní wá sóògùn olóòṣe wọ́n ní wá ọyá wọ́n ní wá yẹ́yìn bàbá àtìyá padà olóòyí wọ́n ní wá síngbẹ́rẹ́ olóòsín wọ́n ní wá wẹgbẹ́ ayé ọlọ́wọ̀ wọ́n ọlọ́wẹ̀ wọ́n olùpàrọ̀ olóde ọwọ́ ọba wà ń bí wọ́n máa ní àbáwọn ọmọdé wa lọ́wọ́ o àwọn kówó hospital kan ní Ireland ọ̀gá náà alu wọ́n sì wá ń parọ́ ọ́dítọ̀ ni wọ́n sì wá ń parọ́ wọ́n wá kó fáìlì kalẹ̀ bámú afáyẹn wá ní ẹ̀dá kún ń tẹ́ lè yí ẹ̀rájà ten thousand ẹni fifty thousand lẹ́ra ṣé ń tá wàá ṣe tá a lè fi jábọ̀ fọlọ́n lọ́rùn wọ́n ní olóhùn ò lè sáyìn rẹ̀ àfikún lè mú rìsíptì wa tí wọ́n fẹ́ ra tí wọ́n rà a fi sí ìdí rẹ̀ a wà gbé fọ́gà pátápátá yọ́mọ̀ pé ń tá ara lásìkíní lásán wẹ̀ wọ́n wọ́n làwọn ti gbọ́ pé ọkọ pẹ̀lẹ́ súnà rẹ̀ nítorí pé òun ti mọ̀ pé oye adélé ayé láì ní nǹkan kan ni a padà sínú sàárè wọn òhò ni bó lòun ó ṣe wá máa kó owó jọ tó wọn lọlẹ̀ àkáǹtì nínú sàárè táwọn tí ọba òun ṣiṣẹ́ owó tí wọ́n máa wá fi gbádùn ìròrí ni jàmá àwọn máa pe àyè ṣe wá gọ̀ báyìí adúrówó ńlá báyìí sì bọ́ sọ́wọ́ yín nígbà tá a fẹ́ ṣe foundation wa yìí bàbá ṣe bàbá wa sọ́ọ̀lì ọláòtán alhamdulillah wọ́n sì ń bẹ láyé ọlọ́run ní ti pa yín àwọn náà ti ń parí ilé wọn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwa ṣe foundation afẹ́ mọ́sálásì nítorí ọjọ́ òní náà ní jama àfa kan wá ń kan rìn lọ lọ́ba dé lónìí a ah, àfa kọmọdé lẹ́wà rí owó lẹ́wà mọ́sálásí lọ́wọ́ kan àtàn bá fún èmi nírú owó yìí ń lè ra mọ́tò ni wàláhì bó ṣe ó lè mí ó lè lè ra mọ́tò ni bọ́bá ara mọ́tò tó gbé jáde ń bẹ́gà tọ́wá lọ lè bàjẹ́ ní mòwe ọ̀tán náà nù jàmá ẹni tó wá kówó mọ́sálásí kalẹ̀ tóun fẹ́ lọ lè gbà lọ́rùn sẹ́mùkẹ́ nígbà tí fowó lẹ̀ mọ́sálásí wọ́n fẹ́ gbà lọ́rùn ni o téèyàn bá ti ná síbi tán á ná sí iṣẹ́ rẹ̀ wọ́n fi di tọ́ba díjọ́ alikiyama ọ̀rọ̀ tí ó dàrú ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa inú ọkọ̀ tí wọ́n ń pè wọ́n alùlẹ̀ asàrì àwọn tá a dúró lérí erípa nàbì wọn tó máa ń pẹ alùsùnà ní alùl hadith àwọn tí wọn gbàdí sí mú bí wọn ṣe gbá Kùránì mú náà wọn tún ṣe kíni náà tún gbàdí sí mú nígbà wọn máa pè wọn ní as-salafiyun àwọn tí wọn dúró lójú ọ̀nà àwọn sálàfù sọ́ọ̀lì àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn náà ń pè ní sálàfù. àwọn orúkọ ni kèé ṣe alùsùnà nìkan là ń jẹ́ ó kọ́ wá pọ̀ gan-an al òun náà wà ń bẹ́ẹ̀ àwọn àwọn ikọ̀ tí ó là kó nu náà ọlọ́run gbogbo eléyìí oríkì ni mùsùlùmí gan lórúkọ wa àmọ́ ní tí kálukú bá ń ṣe náà láàmú fi ròyìn ẹ̀ bí wọn náà bá ń sógun àmọ̀ pẹ̀lú ológun tó o bá ń ṣe bídíà àmọ̀ pẹ̀lú oníbídíà tó o bá sì ṣe lọ àmọ̀ pẹ̀lú lọ́yà tó o bá ṣe engineering àmọ̀ pẹ̀lú engineer bó o bá ń ṣe súnà kí láàmọ̀ pẹ̀ ọ́ alùsúnà ìwọ ni kọ́ owó ń tọ́ máa ṣe súnà lè fún wọn láti ṣe gbogbo ìran súnà mẹ́rẹ̀ níta kàyé ó lé àti fògùn ọlágbára ọ̀pọ̀ ń ṣègbé awùjẹmọ́ o nínú ilé kéwọ́ ọ̀hún lọ́hùn nì àwa ti jòkó kíláàsì nígbà tí àwa ń kékeré tí àáfàá tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ń sọ pé èèyàn ọmọ ẹ múra o ẹ múra o nígbà tí nǹkan dàrú tí nǹkan ò lójútùmọ́ mo ní kí ìyá mi kó lè gbàjẹ́ ẹ bá fẹ́ ń darúkọ rẹ̀ yẹn ń darúkọ rẹ̀ fún yín àmọ́ eré mídíà làwọn. ìkan ń ṣe o kọ́lọ́mọdé aburú sẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ rí adáfúnà kí ni èrò àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ alùsùnà àkọ́kọ́ táwa náà wà ń tọpasẹ̀ wọn kí lèrò wọn àrùjọ ilal kitabi wa sunna àwọn àfáà tí wọ́n dé láti Saudi Arabia àwọn ni wọ́n mú rí Islam wá.

àmọ́ irú wọn bẹ́ẹ̀ ọ̀kan nínú ọgọ́rùn-ún tí ó pé àti dé o bàbá àti ka gbogbo kéwu wọn tán àwa ti dá sí airport o airport wọn lọ́hùn la dá sí àgbẹ̀ kankan wálé ẹ wá kọ́ wa bẹ́ẹ̀ ṣe ń lòlú bẹ́ẹ̀ ṣe ń sayé bẹ́ẹ̀ ṣe ń sàfàǹbí. ọlọ́mọdé ara padà sí ibùjàmá ẹ̀yọ́ màyá mi sifatu ali sunna wal jamaa wọ́n ní kí ni àwọn ìròyìn tá a máa rí lára ẹni tí ń bá ń ṣe súnà tá a fi lè mọ̀ pé alùsúnà lélẹ́yìí eléyìí ṣe alùsúnà sórí bí ìbá ṣe ń sọ yìí máa fún ní evidence àwọn alùsúnà ọlọ́mọṣà ìṣèwà bẹ̀ jálẹ̀ a ní nǹkan kan tá a gbójúlé tó ju evidence lọ ayé from Quran àbí from kíni súnà pẹ̀lú àgbọ́yé àwọn tí wọ́n ti kọjá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wọn alákọ̀ọ́kọ́ nínú ìròyìn wọn yatlubuna al-ilm wọ́n máa ń fún ìmọ̀ ní priority wọ́n máa ń wá ìmọ̀ wọ́n máa ń kéwú wọ́n máa ń kẹ́kọ̀ọ́ ànábì láti fi jọ ọlọ́run bá ní fa'alamu annahu la ilaha illallah eré ànábì lọ́lẹ̀ má lọ́lẹ̀ tẹ́tí kọ́ mà ọlọ́run bá ní kára lọ́lẹ̀ ká wa qur rabbi zidni ilma eré ànábì máa béèrè àlékún mà lọ́dọ̀ mi ní jojoojúmọ́ ṣe rí ẹni máa ń gbèrè lálùsùn tí ọba máa ka síra kan sanko tó máa kà tí ń pè kà náà ti tó ìbẹ̀rù ọlọ́run kókó yóò máa sọnù sí ni nítorí pé ìmọ̀ pọ̀ gan bọ́ ọ à máa ń kà kú ni ọ kà tí tó fi kú ẹlẹ́ẹ̀kejì nínú àmì tá a fi mọ wọ́n ní gbàgbọ́ sí ọlọ́run ọba àti rẹ̀ kí ni wọ́n ìgbà pé ọlọ́run ọba Allah òun lọ́ba tó dá gbogbo nǹkan àwa lùsùnà nígbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní amukulikun min gairi shay amuhumulikọ́ọ̀likun ọlọ́run ọba ní àwọn tí wọ́n jẹ́ kèfèrí yẹn níbo ni wọ́n ti sọ pé wọ́n dá wọn níbo ni wọ́n ti sọ pé àwọn ti wá ọlọ́run ọba ní ta ló dá wọn amuhumulikọ́ọ̀likun ọlọ́run ọba ní ṣé wọ́n mọ ibi tá a ti dá wọn sá sáà dá wọn ṣé wọ́n kàn bọ́ sílé ayé láì ṣe pé nbìkan láti dá wọn ọlọ́run béèrè lọ́wọ́ àwọn kèfèrí àwọn ohun mọ́lẹ̀ kàlẹ́kùn àbáwọn ni wọ́n dára wọn ọlọ́run béèrè béèrè yẹn kí lọ́lọ́run rí fáàsì nínú ayẹ̀ ìtọ́lọ́run rí fáàsì ni pé òun lòun ṣe kíni òun lòun dá yín aláàláwọ̀ kàlẹ́kù wọ̀lẹ̀ amọ̀ ọlọ́run lémi mọ̀ dá yín ìdarí ayé yín ọwọ́ mi náà ló wà sórí alùbídí àwọn ọmọ tó wọ́n máa sọ yóò sọ pé ah àwọn atúnidálayé o ẹgbọ́jàmá ọ̀kan bẹ tí ma ń sun rárá láti lọrin báyìí tí ma wá sun rárá lẹ́kọ̀ọ́ tí ó ní na alékìíná mojúbẹ ẹ̀yìn ayé ẹ àwọn tó dáa náà ní àmì alákọ̀ọ́kọ́ ni ìyẹ́ tó fi máa máa lùsùn àti kíni alòrìbídà ìdarí ayé jàmáà ẹlẹ́ẹ̀kejì e nínú rùbùbíyà a gbà pé ọlọ́run ọba wa Allah òun ní ń darí gbogbo nǹkan bó o ṣe rí nì bọ́lọ̀ ṣe fẹ́ kọ́rọ̀ lórí nù ẹnìkan kọ́ sọ́dà báwọn kọ́dà bẹ́sẹ̀ rẹ bá kan tọ́jẹ́ pé ọlọ́kadà ọlọ́mọdé àmà ọlọ́kadà lọ́kànyàn lẹ́sẹ̀ jẹ̀má ó ti wà àkọọ́lẹ̀ lẹ́sẹ̀ kọ́dà wàǹzẹ̀lìnà na ìmáà ń tọ̀hún rọ̀ ọlọ́run lémi ọlọ́run ní ń so omi kalẹ̀ látòkè tó dé wá fẹ́ rọ̀ ta ní oníkan mọ̀bọ̀ wá tí ọba ní wá máta ní oníkó dúró ẹni ni ó tì í nílẹ̀ yorùbá máa ba ìjọ rẹ̀ jẹ́ àwọn ni o pé àwọn ọ̀tá wọn sì rọ̀jò sí wọ́n rọ̀jò fún wọ́n ba ìyàwó ẹ̀ jẹ́ ọ̀kan ṣe mọ̀lúdì nínú kan òjò wa òjò yìí kọjá bẹ́ẹ̀ nínú àwọn àfáà ilé kí o tọ̀hún náà ni ọ wá ní tọ́ nígbà òjò pa wọ́n tán tí kálukú tí wọ́n mọmi tán ó ní ẹ̀yin tẹ́ rọ̀jò yìí ẹ jáde o ẹ jáde o ẹ jáde o tẹ́ bá jáde nísìnyí ń fèrèjì Abu Mariam wà nù mọ̀lúdì lọ́dún ní kátó di sunna. rìwáyà ni àwọn ni wọ́n gbà wá wọ́n làwọn jòkó mẹ́jọ náà ẹ jáde o ẹ wo gbàgbọ́ jama ẹ wo ntọ́lọ́ sọ́nu Quran ẹ wo ntọ́ àfa gbàgbọ́ ó sì ní ìjọ tí wọ́n lé ní ten thousand wọ́n ní òjò tí yìí o àwọn ní búlọ́ọ̀kù ni wọ́n ṣe ni wọ́n mú òjò lọ́wọ́ bàbá búlọ́ọ̀kù wọn jẹ́ níjẹ́ òjò ti ti fọ́ gbogbo búlọ́ọ̀kù tó ti di ẹ̀pẹ̀ tá ń rọ̀ ẹni tọrọ ń gbà náà lọ kánṣin ibi kọmọrọ tẹ̀dìbíìrù òmòrò àwọn alùsùn náà gbà pé ẹnì kìí ṣe wá àwọn ilé kéwù tọ̀hún àtàzí yìí kọjá bẹ́ẹ̀ wọ́n mọ̀ ọ́nà kú nàìjíríà wọn ni ọ̀kan sẹ̀ kú ńbẹ́ láìpẹ́ yìí òun sákú ńbẹ́ ni wọ́n sọ sórí nẹ́ẹ̀tì pé ó ní a a ó lóun kú o ó má kú yẹn ó ní staircase staircase iná àwọn wọ́n ru ọmọ tuntun mọ́bẹ̀ nígbà tí wọ́n cast ẹ̀ èyí ni kéré jama èmi ti ráàfà kan ló gbà tó sì gbé ojú ọ̀nà mọ́sálásí tí sì rí nǹkan mọ́bẹ̀ lóru àfèrò kí ló kan ọlọ́run pẹ̀lú àfèrò làdáni di báyìí wọn làdáni lè sùn lè sùn ó sì ti rẹ kí ló tó mọ́ ti da yẹ̀pẹ̀ gbígbẹ sí àfèrò náà yorùbá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwa nígbàgbọ́ oyé ilé kéwu òkè ọ̀hún tá n sọ́hun torí bẹ́ẹ̀ náà wọ́n ti ń takò súnà àbí káwa náà máa sọ ní tó wà ń bẹ̀ à ń ṣe ṣàádà lọ́dún kan ṣàádà ẹ máa dẹ́gbẹ̀rún ṣàádà ipò yẹn fẹ́ jáde ilé kéwu òjò wa bẹ̀rẹ̀ láwọn afọ wọn gbé ẹ wá pàǹdọ̀rọ̀ wà ẹ wá pàǹdọ̀rọ̀ ẹ máa tẹ́gbẹ̀rún pàǹdọ̀rọ̀ ó dàbí kòkómbà ó wá tóbi bẹ́ẹ̀ ọbẹ̀ tó búlọ́ọ̀kù ó ti ẹ̀hẹ̀ táǹpẹ̀ pàǹdọ̀rọ̀ nù wọn àti kòkómbà wọ́n á bẹ́ sẹ́rí iná wọ́n dáná sí wọ́n fẹ́ fi ká wọn fẹ́ fi ṣe kíni fẹ́ fi dí òjò lọ́wọ́ èmi wà ń tán nígbà tí yìí àti àtomi àti pọ́ọ̀tù àti gìdáná nínú àgbàrá ni wọ́n ti ń fúlòtù báyìí irú kéwú tí wọ́n fẹ́ ká máa kọ́ àwọn èèyàn nu àbẹ́ni tí ń ṣe yìí nì kí ní kọ́ àwọn ata jẹ́ student tá a wà lẹ́yìn ipe àyímọ̀ wọn náà lè fẹ́ ṣerú ẹ̀ tó ṣe ṣeré o ṣé mùsùlùmí ni màá ń ṣèwà bí ọ̀kan ó ní bí èèyàn ọba wa owó gidi èèyàn kọ́kọ́ kẹ́yìn sọ́lọ́ ńná gbogbo yẹn lẹ́ti gbọ́ sídìí rẹ̀ ibẹ̀ náà ló ti jáde ó sì wá jẹ́ pé èèyàn ò ní jáde ń òun àfi tí o wá ké kéwu gidi o àwọn ọmọ wa ọlọ́wọ̀n níjú wọn sì tó bá ti yí padà lẹ́yìn tó lóun di súnà tó announce pé nítòun sọ wọn sọ mọ́ nítòun wí òun wí bẹ́ẹ̀ mọ́ àṣìṣe ní fóun a wà sọ pé kẹ́ ẹ máa lọ́bẹ̀ ká tó wá ní kẹ́ ẹ máa lọ́bẹ̀ á gbà wọn nímọ̀ràn kan gbogbo àwọn kan tí wọ́n ti rì mọ́bẹ̀ látàyè bàbá bàbá lọ́hùn-ún a yọ jígà síta wu gbogbo ẹ̀ bá a bá wu wèrè là ń ṣe jàmá àwọn àlìjánu yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí gbogbo àwọn làásàgbọ́ kẹsẹ̀tì pípẹ́ ọlọ́run fẹ́ríjì mi nítorí ààyè yìí mọ́ wẹ̀ lérí àkìtàn fẹ́ríjì mi ọlọ́run bẹ́yẹn bá ti tọ̀pá bọ ìsà àbí n ti bẹ̀ ń bẹ̀ wá sí kíni kọ̀mọ́ntọ́ wà ń bẹ̀ o níbo ti tọ̀pá bọ̀ òun yọ máa wá jáde ẹni tó dálé kí ó lẹ̀ ti ń gbé òun wẹ̀ lérí àkìtàn ṣé tàwí di mẹ́mẹ́ alùsúnà wal jama'a àyíjọba jẹ́ alùsúnà tó rọ̀ náà ń sọ ó ní níbi gan ni súnà wà bẹ́ẹ̀ bá sì kéwú tẹ́lẹ̀ yunifásitì pátá ẹ̀ẹ́tùn wá tún kéwú kí níbí ni wọ́n ní ẹni tó lọ unilag kí ọmọ community secondary school kọ́mọ wa sọ fún pé tó bá jáde ní UI Ìbàdàn àbí UNILAG yóò tún wá tún kéwúké lọ́dọ̀ àwọn ní community ń bí ṣé wọ́n lè sọ fún ọ wọ́n lè sọ bẹ́ẹ̀ fún ọ tó jẹ́ educated kò believe ẹ̀ ibi ó ní gbogbo ń tẹ́ ẹ̀kọ́ yunifásitì yẹn ṣẹ́ bẹ́ẹ̀ bá kà á tán èmi tí mo jẹ́ secondary school level yìí tún wá kọ́ yín ní intema àwa alùsùn náà wal jamaa ẹ̀yọ́ màyà mi ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí a kàn mú pìràmbù ní gbogbo eléyìí o lẹ́yìn àwẹ̀ láti kásífù ṣubuhat àwọn tó rú àwọn èèyàn lójú ẹ̀wò o pìràmbù ní gbogbo eléyìí dáńsẹ̀ nítorí tiwa kọ́ àwa ti mànà nítorí àwọn kápẹ́ntà bíríkìlà tí wọ́n ń hó níwájú rẹ̀ náà ni àtàwọn ọmọ wọn kíyàn sọ pé àbú rẹ́ra akúnjẹ ní ọ̀kan náà àwọn sàábà tá nábì ròyìn lẹ́ẹ̀kan ó ní akúnjẹ ní àdìsámù kéèyàn máa bọ̀ kan iná àwọn sàábà ní akúnjẹ eléyìí ní ṣe ẹnjọ́ respect sàábì sẹ́yìn máa respect ẹ̀ ẹ dákun ẹ dákẹ́ ẹ má sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀mí lọrin ẹ ṣe sùúrù ẹ má sọ̀rọ̀ o ẹ má da wà lẹ́sìn ilẹ̀ mọ̀nà wà lẹ́sìn bó bọ́rọ̀ lọ́sọ àwọn náà ti ṣe kíni àwọn náà ti sọ̀rọ̀ àbí ìsá dákun ẹnì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìgbàgbọ́ tiwa ni pé alùsùn wa jàmáà ipe arísìkì wa bàbá fẹ́ lówó olówó ń bẹnu wa o tálíkà ń bẹnu wa o ẹ má fọkàn sí pé kò sólówó ní alùsùn náà o àwọn kan bẹ tí wọ́n ti rẹ́dì báyìí pé ẹ̀yin alùsùn náà gbogbo bi tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ máa ń so a máa sìn pẹ̀lú àdúrà a máa sìn pẹ̀lú mílíọ̀nù tí ń bẹ lọ́wọ́ wa owó táwọn yẹn fẹ́ ná ọkọjá owó tí sàwọ́dí ọ̀nà lérí alùsùn ní sàwọ́dì ṣé wọ́n rówó nàmọ́ sí tí gbogbo bòde tí wọ́n ti ti pa jẹ̀mọ́ tí gbogbo ọ́fíìsì táwọn Yahudi Amẹ́ríkà tí wọ́n ti ti gbogbo ẹ̀ pa ọlọ́run ní rẹ̀ sìn ẹ̀ lọ́wọ́ jẹ̀mọ́ àwọn alùsùnà àrísìkì wa nǹkan méjìlá wa máa fi ń wá alùlùbídíà àwọn lọ́nà tí wọ́n gbà wá tiwọn òun náà ni pé àwa àṣàdúà ànábìyàn ni Allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan tọ́yìbà ọlọ́run fún wa ní mà wá fún wa ní àrísìkí látọ̀dọ̀ rẹ̀ níta bá lọ́wọ́ ànábì nìyẹn àdúrà a sì máa ṣe láàárọ̀ àṣírí wo sí tú alimọ́lówó púpọ̀ àmáṣírí òní tú ẹlẹ́ẹ̀kejì ni pé a wà á lọ lè kọ́ṣẹ́ kan àbówò kan tá a máa ń ṣe tá a wà á fàdúrà yẹn ràn án lọ́wọ́ ṣe ra àwọn alùbídíà àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn méjì ni wọn àwọn nǹkan máa ń ṣiṣẹ́ wọn yìí ṣàdúà àwọn nǹkan máa ń ṣàdúà wọn yìí ṣiṣẹ́ àwọn yìí ń pọ̀ lábala àwọn àfa ò ní ń tọ́ fẹ́ ṣe tó fi máa jẹun kí ló wá fẹ́ jẹ ọwá ní wò ṣiṣẹ́ pé kí n bá kéwú tán irú ròrí yìí náà nílé kéwú ọ̀hún náà wọ́n ti ń sọ ọ́ pé ọwọ́ wa kéwú tán wọ́n máa wá ṣiṣẹ́ ẹni bá kéwú tán ti ń ṣiṣẹ́ kéwú rẹ̀ lálùbáríkà wọ́n wá ní bàbá oní búlọ́ọ̀kù àti bàbá civil servant àti ìyá aláṣọ tóun lọ ṣọ́ọ̀bù jojoojúmọ́ tóun wá lọ lè gbowó tiẹ̀ tí wọ́n ń na tó fi ń sayé ajẹ́pẹ́sẹ́ tóun náà ń ṣe òní àlùbáríkà ọwá ń gba owó iṣẹ́ tí ọ̀lá àlùbáríkà òun fi ń tún tara ẹ̀ ṣe ọwá ní kí wo ṣiṣẹ́ ọ̀lá àlùbáríkà kò sí sàábà tí ò ní ṣe lọ́wọ́ alápàtà ń bẹnu wọn ẹni tí ń tasọ ń bẹnu wọn mo ti ṣe sí ìdíjáde lérí ẹ̀ àṣìbábò rísíkì gbogbo àwọn anábì ọlọ́run kò sí èyí tí bí èèyàn bá ti ní kọ́ mọ́ jìṣẹ́ ọlọ́run kò pọ́sibù fún ọkọ jẹ ni bó ló ṣe fẹ́ jẹ́sẹ́ tẹ́bi ń pa ọ́ ọfẹ́ jíṣẹ́ ọ̀lọ́nà ọfẹ́ jíṣẹ́ ọlọ́run ọba ọfẹ́ sòdodo o sì fẹ́ tọrọ owó lọ́wọ́ àwọn tó ọfẹ́ sòdodo fún o ti gbowó nǹkan àwọn náà sì ti gbọ́ tí wọ́n bá bàfà lówó náfìlà ni kò máa jẹ́ kóńgán lọ́nà tí wọ́n máa gbà rí ayárísìkì kò síṣẹ́ tààbò lè ṣe tí ìbá ti sàràm kódà iṣẹ́ mi ń bẹ ó jòkó lé ọmọ katẹ́rà ni owó sì máa wọlé fún un àmọ́ lọ́dọ̀ wọn haramu ni o àwọn olúgbóhùn tó lágbára ọ̀kan nínú àwọn àfáà tí wọ́n kọ́ wa nílé kí wọ̀n èmi dé láti Saudi mo wá lọ lè bá wọn mo ní ah ẹ mọ̀ kú náà mọ́tò yìí ah wọ́n ní ọ̀kan nínú àwọn bàbá táwọn ń ṣàdúrà fún ló bùn àwọn wọ́n ní tá à ń sọnù àwọn ṣẹ̀ṣẹ̀ darí ìlú kan ni àwọn ò fi bẹ́ẹ̀ yóò sì máa àwọn aburú púpọ̀ àwọn ni wọ́n wá ń sọ nígbà náà ni oyinmọ́ tí wọ́n ti dá o torí ọ̀rẹ́ tó ń sọ yìí ti ń lọ bí ten fifteen years ń sin o tọ̀ wọ́n wá sọ fún mi pé ọ̀kan nínú àwọn táwọn jọ jẹ́ àfa akẹ́kọ̀ọ́ nílé kí wọ̀ ọ̀hún ọ wá sọ fáwọn pé ṣé mọ́tò pẹlẹbẹ tó yẹ kó bùn yín mílíọ̀nù sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ìbá bá alùbídíà ṣe tẹ́ bá láàfọ́ alùbídíà àṣàṣì tí ọmọ wo ara yín dojoojúmọ́ ayé yín ọlọ́nìkan lọ́mọ yẹ èyí tí ó pokọ̀ ìyá yín àtókè rẹ̀ lóru ìjọ fẹsẹ̀nù atẹ́gùn níbọ̀ wá bá yín wọ́n gbẹ́lú ẹ̀ dìgbàdìgbà lọ́bẹ̀ wọ́n mọ àwọn nǹkan ní síríìtì ilé kí wọ́n wọ́n máa ń fẹ́ lóru lágo kan òru wọn jáde wọ́n sì fẹ́ nǹkan síta mo lè mọ mọ́kàn wọn jàmá èyí tí ń sọ lọ jàmá àbáwá yẹn wá ń sọ fún mi pé ara kí ni ma ní sùúrù ni o àwọn nǹkan tí ń sọ fún mi náà àwọn colleagues mi tá a jọ jẹ́ àfáà nínú lékè ọ̀hún ipe ṣé mọ́tò pẹlẹbẹ tó yẹ kó fún mi nì a ní nǹkan kan lọ́wọ́ tó jẹ́ pé a fún yín kẹ́ lò fún tẹ́ bá lò fún gbogbo iye tẹ́ bá ní ó gbé jáde ní ó gbé jáde àfọwọ́n ni ah eh ah ó bẹ́ẹ̀ bá lè lọ ẹ̀mí mi lẹ́yìn èmi ọ̀ tẹ̀lé yín lọ èmi ọ̀ wá lò tí má lo nǹkan yẹn ó iye tá a bá ní ó gbé jáde ní ó gbé jáde ó sì di ẹ̀yìn oṣù mẹ́fà kó tó rántí kó tó wá dẹ̀yìn oṣù mẹ́fà yẹn kó tó doṣù mẹ́fà yẹn á ti ní nǹkan mìíràn tá a ti ṣe tí ó wàá gbàgbé pátápátá tí oṣù ní rántí ma ó kọ́ wọn bẹ lọ́wọ́ wa àti déètì ìjọ tí wọ́n ṣe kíni tí wọ́n sọ ọlọ́run wá fa àwọn afáàsúnà ọlọ́run wá fi sàánú yín ni ọlọ́run wá fi ká àsàsíkò nú ayé yín ni ẹ̀yin ọmọ ayá mi nínú wa abáníká máa má wa àpèjúwe pọ̀ àyà táwa gbára lé lábala àwòwò torí ọgbọ́dọ̀ wa tọrọ ṣàyé ọlọ́run ní inna Allaha huwa razzaqu dhul ọba ní èmi ọba tí ń fún yín o alágbára ni mí kò tí ì lè dá àyà tó sọnù àyà mi ní Allahu láàánú sáwọn ẹrú mi yẹ̀rìsúkú máa ń yàṣá ẹni bá wù mí nìkan ní odò wọ́n wọlé wí yíyún aziz alágbára ni mi agbára mi yìí fi ń darí owó sódẹ̀ ní ọba wù mí ni lọ́dọ̀ àwọn alùbídí àkín làwọn fi ń wówó bàbá lóun ṣàdúrà rọ nípa ẹ̀mí rò sí lọ́dọ̀ ọlọ́run bàbá ti ṣàdúrà tánà ni ó tún mú kàǹkàn tuntun jáde àti ọṣẹ ni ó tún lọ lè wẹṣẹ ogun tájà gbogbo ẹ̀yin yá wa ẹ̀ mọ̀ bí ẹ ti ń gbà á. àwọn atẹ́sìn òye ní kàràkàrà wa ńlá ń bẹ̀ àbí ká pé kàràkàrà wa ní mọ́sálásí wa ń bí àtàgbègbè rẹ̀ àwọn táwọn àfa àbídíà ò ládìgbà àti ìjọ wà ń gbòòrò ni wọ́n tún lé wọn wọnú láǹbẹ́ àwọn ni wọ́n máa sọ fún pé wọ́n gbọ́n tí ń sọ ó ti ní tóun jẹ tẹ́lẹ̀ kùn kó tó máa sọ ní tí ń sọ ee a ní ní ta jẹ tẹ́lẹ̀ kùn ó náà ní àfikáàrù sọ báyìí wọ́n lè máa sá àdúrà àárọ̀ àti ìrọ̀lẹ́ ẹ lè tẹra mọ́ sítádẹ́lì ẹ̀ ìtàní tí ń sọ ìjàmá bọ́ọ̀ bá ti já sójú ọ̀nà mọ́tò ń wẹ̀yìn mọ́jàmá anábì lálàá ń jọ kàn anábì ní ádà sọ̀rọ̀tù mustaqim ojú ọ̀nà ní tààrà anábì tó wá la àwọn àlà kéékèèké kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ anábì ní sẹ́ra àwọn ìlà àwọn ojú ọ̀nà kéékèèké yìí àwọn àfáyèsù kan náà ó dìde táwọn náà ó dùn ó síbẹ̀ wọ́n sì máa pe àwọn èèyàn pé ẹ má lọ ojú ọ̀nà yẹn má da lóhùn ẹ má bọ́ ń bí àwọn ń fìyàn mọ̀nà bí ni kì í ṣe pà ń gba tọwọ́ àwọn èèyàn jẹ máa bá a bá ṣe alikọ̀ wa jẹun bí wọ́n bá ṣe sàlátù ebi ọ̀pá o. ṣe é rí ẹ̀yàn màyá mi nílẹ̀ Yorùbá àṣejù owó wà tó sì ń bẹ tó kílẹ̀ dáadáa lọ́dọ̀ àwọn àfà bẹ́ẹ̀ sì ni ẹ̀yọ́nú ayé wà ipe bọ́ bá tilẹ̀ ẹ̀yọ́nú ayé ń sìn gbogbo bọ́ bá ti dé wọ́n mọ̀ fẹ́ràn rẹ̀ wọ́n sì máa gbọ́jà fún wọn mọ̀ fún ọ ẹ̀dá kò ṣe kèfèrí làwa ni ayé ṣe kèfèrí ẹ̀ wá ń pòdúṣe àwọn kèfèrí sí lù ú wọ́n ń jáde lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún lógún lógún lọ́gbọ̀n lọ́gbọ̀n wọ́n wàá dàdúgbò kan èyí tí wọ́n fi máa darí àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run tí wọ́n bá ń wá rìsìkí wọ́n wàá darí àwọn èèyàn lọ́dọ̀ ìgbín àtàdìẹ àti pẹ́pẹ́yẹ ṣé pẹ́pẹ́yẹ lè sọ̀yìn dolówó jama tí ó sọ fún ọ ọ̀sán gbọ́ mi ìwọ náà ọ̀sán ti nábẹ̀rí àtiwọ́tọ̀ ń ná lọ́wọ́ sórí n tó kó sínú pólíbàgì yẹn òkú ni kò lè sọ dolówó ẹni tí màá ń sọ yẹn dolówó ọ̀kan náà ni òun náà bá wa ìgbàgbọ́ alùsùnà nínú ìgbàgbọ́ alùsùnà jama òun náà ni pé àgbà pé egbò ewé a lè fi mú àrùn kúrò nínú ara nínú àwọn àrùn tí ń bá ń bẹ nínú ara tá a bá mọ̀ pé ìyín máa ń ṣèwòsàn fún àrùn yẹn àwọn sàhábà nígbà wọn gba ìmánì tán tí ìmánì dé ògóńgó tán wọn bá péjọ wọn ní a sáàtún máa lògùn bá ní tá a bá pọ́lọ́wọ́n bá ní ń ṣèwòsàn sáàtún máa lògùn jẹ̀díjẹ̀dí ni ògùn nárun nígbà lọ lébà nábì wọn ní ya Rasulullah anatadawa ilé ànábì ṣe á máa lògùn wòsàn àṣògùn tọ̀hún mọ́ àmọ́ àwọn medicine ṣé ká máa lò yẹn náà ṣé ìṣègbè báyà báyé à ń fẹ̀mí wa sọ́dọ̀ nǹkan a, kóhun ló fún wa ní ìwòsàn anábì tàdáwà ìbádàlá ẹ máa sògùn ìwòsàn yẹn rú ọlọ́run nílé kéwù tọ̀hún níjọ́ tí gbà tá à ń ké yìí bí wọ́n ti ń tu fún wa kọ́ yìí ìtí wọ́n ń tu fún wa ni pé sẹ́mi pé ni efirin oògùn ni pàrọ̀ àtúndì náà kọ́ ni oògùn náà là ń pè wọ́n wá ní kálukú wa láàmà wá wá pọ́nrí káàkiri a máa wá ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ irun àfín nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ ń o <laughs> jama irun àfín ìgbẹ́ gbígbẹ́ ẹ̀fẹ̀ lẹ́pẹ́ wàláì bó ṣe rí mọ́ sọ́hun ẹgbẹ́ wọn tó pé wàláì ìgbẹ́tọ̀ mẹ́ni tó yà á ṣébi dẹ́ mọ́ ọmọ lọ́nu wọ́n gbé ìsàìdù lè nìdọ́ ìsàìdù kẹ̀ tẹ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ kéwú ẹ̀tọ́ àti fáwọn èèyàn pé ká má lè jagun sógun wọn máa fi kéwú jà nìdọ́ ogun ní jẹ́bẹ̀ alimohun anakun fililimi akitọ́ bujiba ẹ sọ fáwọn èèyàn tẹ́ bá jáde tẹ́ bá déta ẹ sọ fáwọn èèyàn pé òkèrè nínú mímà ẹ wò gbéraga jama wọ́n ti gbìn gbéraga yẹn sílẹ̀ mi kó kò lè kéwú jama. a lè mọ́ eh, ọtún kù kan lẹ́sà yẹ̀dìrẹ́ harijal eh, gbogbo àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ayé àwọn àmà tí wọ́n mọ̀ èyí ti mọ̀ gbogbo mílíọ̀nsì táwọn olówó ń run síbẹ̀ tí wọ́n pòròdúsì ní o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwa alùsùn wal jama'a agbàpẹ́ ọlọ́ọ̀nì kan ní máa ń pààyàn ó sì ti ròyìn ara ẹ̀ ní Al-Qur'an olóhùn o oyé alimohi lòun òun lòun máa ń yí ẹni tí máa ń bẹ láyé òun lòun ò tí ì pa o kìí ṣe pé ìbáàdà kan àbí ẹ̀ṣẹ̀ tí ń ṣe ni ọjọ́ lòun ti mú kó lè rilẹ̀ kìí tó ni o alimomitu lòun ẹni bá ti kú ẹ má béèrè pé kí n lọ pa á èmi mọ pa nǹkan mi èmi tí mo dáná mọ pa níjọ́ tá a dá yìí ti wà lọ́dọ̀ Ọlọ́run níjọ́ tá a kú láyé ti lọ́dọ̀ Ọlọ́run kò sí ní tí ó yẹ ìdájá ajaluhum alukurani níbi àsìkò kú bá ti tó la yastakhiruna sa'a kò ní lé ìṣẹ́jú kan wàlá kò ní di ìṣẹ́jú kan wàlá yastakhirun kò sì ní di ìṣẹ́jú kan kò ní lé kò sì ní di. bàbá one twenty ńlẹ̀ yorùbá wọ́n pè ta lọ́pàá one twenty wọ́n tún máa béèrè náà ṣé kò tí tó kú. àwọn ni máa sọ fún yín pé ah, ikú gbóná ló kú ikú yẹn nídìí ẹ dìde sí E wá wo ẹ jẹ́ ìsáàbì fún yín wọ́n tún wo ìsáàbì ń bẹ̀ ẹjẹ́ ògbè onílárúbáwá tùràbí wọ́n ń pè ìsáàbù kí ló bá wá yọ́ọ́ máa bá jànú sọ̀rọ̀ yọ́ọ́ máa bá jànú sọ̀rọ̀ yọ́ọ́ máa pa irọ́ oríṣiríṣi kí yọ́ọ́ máa tẹ yẹ̀pẹ̀ tán yanrìn lọ́dọ̀ wọn yanrìn títẹ̀ o bọ́ bá mi nìkan wo yóò ní yóò ní kó àpàdé òun lẹ́yìn tàràwì àdébìsì ti sọ pé ẹni tí ń bá ń wo yẹ̀pẹ̀ ẹni tí ń bá ń wá ntọ́pamọ́ onítọ̀hún kèfèrí ni ẹni tí ń lè nájà rẹ̀ náà kèfèrí ni ẹ̀wọ̀n tí súnà sọ ẹ̀wọ̀n táwọn ń ṣe yóò sì níbí náà ní súnà wa súnà wo lọ́wọ́ ń bẹ̀ súnà ṣètò níyà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa alùsùn wal jama'a àwa máa ń ṣe ìbádà wa ọyẹ́ a máa ń ṣe ìbádà wa pẹ̀lú ẹ̀rí lẹ́yìn náà a máa ń ṣe ìbádà wa pẹ̀lú májẹ̀mú méjì ikhlas ó sì ń torí ọlọ́run tó bá ti jẹ́ alùsùnà tó bá ti jẹ́ sìn torí ọlọ́run ló fi ṣe ala lillahi dinul khalis ọlọ́run ní tó sẹ́sìn sí torí ọlọ́run wọ́n fẹ́ náwó náà torí ọlọ́run òun náà bá yín máa nìlẹ̀ jẹ́ ní ọmọ pé alájẹ́ dìde èló lẹ́fẹ́ fún wa tẹ̀sí pọ̀ tó báyìí yóò wá kalẹ̀ bẹ́ẹ̀ ṣe dùn ná mọ́ expect two hundred thousand kọ̀mọ́ báyà lọ́wọ́ ní àpò títì ṣé ẹ lọ wàlímà ni ẹ lọ wàlímà ah owó tẹ fún mi yẹ kìí sọ owó títẹ mi ẹ fi kún irú ìṣòro wo lọmọ tó nílé irú problem wo lọmọ tó wà lára ẹ èló lọ́mọ tó wà lápò ẹ̀ ìdí ń bẹ nínú ẹ̀sìn ni pé èlò yóò ń fi kété ó sáà tẹ́mi sáà tí ẹni tọ́lọ́ bá bùkún kọ́ nínú púpọ̀ wà máa ń kó délé àlẹ́ yẹrẹ sùkò ẹni tí ò bá tó nǹkan lọ́wọ́ ẹ̀ falẹ̀ yóò ń fi kémi máa ta ìtọ́lọ́ bá fún náà ní kọ́ náà. wọ́n wà ní abúlé lọ́dọ̀ àwọn bàbá lọ́dún kan wọ́n wá ń donate owó wọ́n ti wá fẹ́ parí àdúrà ìyá kan wá rán mi wá látẹ̀yìn ìmọ̀ ẹ́ńfílópù tòun náà ti dé ibẹ̀ yẹn látẹ̀kan wọn ànáǹsì orúkọ ọ̀hún ṣẹ́sìn nìyẹn jẹ̀má tó sì mọ̀ pé ọlọ́run ọba tó rí ọ tọmọye tó mú ọ̀dọ̀ rẹ̀ náà lẹ̀san rẹ̀ wà ó sì ṣetán láti san lẹ́san láyàtọ̀ kí lọ́wọ́n tó ń fẹ́ káwọn yóò túmọ̀ sí. alòsùn náà fi irun ṣeré a ah, a ah, a ah, irun kò sí babó ń tọ̀hún kò sí àfa ọ̀hún tá a bá lóde tí ó wá pé ẹ̀ẹ́dẹ́kun yìí tá ń ṣe yìí náà ń kọ́ jàmá ìbáàdà ni láftà tù ó ní kí zúrì kò sí olówó ọ̀hún kò sí tálíkà ọ̀hún kò wá sí bàbá wa àtìyá wa tó lè sọ pé àsìkò oorun tó mọ fẹ́ bẹ̀yìn ṣe àsìkò oorun ọlọ́run pè ọ́ ó tún wá lẹ́nìkan tó ń pè ọ́ akéde alùsùnà torí àwa ti rí inú àlùkùránì tọ́lọ́ níbà idha kunta fihim fa aqamta lahum salah tẹ́ ẹ bá ń jagun lọ́wọ́ tásìkò ń bá tó ẹ dára yín sí méjì káwọn kan kí wọ́n fèsì àwọn ọ̀tá káwọn kan ó tò lẹ́yìn ànábì táwọn yẹn bá ti sálámà káwọn tọ̀hún náà wá gba àyè wọn káwọn tọ̀hún náà lọ́ọ́ lè gba àyè àwọn títọ̀ ọ̀hún nítorí pé ìbáàdà tó dé ní ó ju jihad lọ. aya Quran belief wa ni ló ṣe jẹ́ pé ọlọ́run tún sọ náà aya mi ó ní fawailu lil musallin ọlọ́run bá ní àyè kan bẹ nínú ná àwọn tí wọ́n ń kírun la kò síbẹ̀ ẹ ní rí kìrìsìtẹ́nì àti ẹlẹ́bọ̀ ńbẹ àwọn akírun àyà wọn sọ abàjá anábì lóhùn òsì wí fawailu lil musallin sọ́là sàlá àwọn akírun lákòó bẹ́ẹ̀ lẹ́sìn náà wọ́n sọ láti ń sàáhùn òun náà làwọn tó jẹ́ pé wọ́n máa ń dìlé irun láì ṣe pé wọ́n ní reason kan tẹ́sìn faramọ́ yọkàn máa ma dìlé ẹ̀ náà ni pé àkíkọ̀ ní jọ ọlọ́run lójú òun ò àbí yóò ní kinní kan ló dí wọn lọ́wọ́ nígbà ogun ò dí wọn lọ́wọ́ láti kírun ṣé ìkómọ tá à ń ṣe náà wá dí wa lọ́wọ́ láti mọ́ kírun ìkómọ àtógún ìyàwó àtógún mítìnì ẹbí mítìnì ara gbogbo ẹ̀sìn nílòótọ́ amẹ́sìn tó lágbára ti dé òun sì lásìkò inna salata kanati ala lil mu'minina kitaban mawquta àwọn níbi ìyàwó kan àwọn afọ́fà ni wọ́n wá wọ́n bá ń pè ah, zuri ń tó bọ̀ ó ní imam àjàrún pọ̀ ni ó mọ́láwọ̀ èjàn ń bí ẹbọ orírun gbọ̀n àìjà nígbò tó yáwó ló ní ọ̀dákẹ́yìn pàtàkì rẹ̀ lọ nígbò tó yáwó tó tún rò pé ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n wá látọ̀fà yìí òun mọ̀ wọ́n àwọn tí wọ́n ń ta mọ́tò àwọn tí wọ́n ń tarin àwọn tí wọ́n ń bẹ́lá broad mílíọ̀nsì mẹ́lẹ́ ọmọ mẹ́sì dògún yẹn mo ní lẹ́yìn náà ń kọ́ láàfin ní kírun nígbà ọ̀yọ́ tó yá ara gbé mọ́ ó ní mọ́ mo tún ní suggestion kan mo ní yáwó ó ní táṣe ni pé ẹdíkìdájì ọlọ́lẹ̀ kírun káwọn adájì ká máa bá prógámù lọ mo lè tẹ́ sọ náà wọlé àwọn tá a ní kí wọ́n máa bá prógámù lọ àwọn náà lẹ́tọ̀ọ́ àti kírun ó tún dákẹ́ mo láàfa ẹ má jẹ́ àwọn dára wa láàmú a lè kírun a wà padà wá sí ìjókòó a sì lè kírun wa padà àwọn haúsá tí wọ́n bọ́ ọkọ ìyàwó wa láti àpápá wọ́n wá ní látijọ́ táwọn ti ń lọ bí ìyàwó yorùbá àwọn ìgbé yorùbá ò kírun o àmọ́ àwọn ò rí bí wọ́n ti kírun lásìkò rí irú èsì wo làwọn wá ń ṣe ń bí wọ́n wà ní àwọn ṣéwù ń bọ́ ṣéwù wo ṣéwù ni ahudubila gbogbo ṣéwù tó bá wà ń kalẹ̀ ìwọ ọkọ ìyàwó dìde lọ lé kírun ìyàwó náà dìde lọ lé kírun bàbá ìyàwó lè kírun ìyá ìyàwó lè kírun jàmá mùsùlùmí arábìnrin kan bẹ sánsọ̀ tàn dẹ̀ fún aláìpẹ́ yìí wọ́n ní wàláhì ó ti mẹ́kọ̀ọ̀pù tán fóun fẹ́ ṣe márẹ́jì owó ńlá ni wọ́n fi mẹ́kọ̀pù jẹ́ máa àsìkò ìṣáyè bá tó ìyá ní máa jà ń pọ̀ jà ìdákun má ba mẹ́kọ̀pù jẹ́ o arábìnrin yẹn sọ pé ah, ọlọ́run dáhùn ó sì pa àwọn láṣẹ kí wọn ò kírun ọmọ ìyá yẹn ní sọ bẹ́ẹ̀ òun lọ́fẹ́ sí ìyàwó lọ́ba sàlùwàlá lọ́ba fọ gbogbo mẹ́kọ̀pù ìyá ń bínú ní jẹsàn mẹ́lẹ̀ ní oṣù owó lófò mi ò mọ̀ṣẹ̀ tán gbà ẹ̀sìn kí ni sáwọn nìkan náà kọ kírun ni ọmọ sáwọn òyà rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ màmá aláàní kírun lásìkò ẹ̀yin tẹ́ ní àwọn ọmọ nílé kí o sún náà ẹ̀ tí mọ eríire tẹ́ kò ẹ̀ tí mọ ó dìgbà tẹ́ bá dàgbà eríire tẹ́ ṣe kòńgẹ́ rẹ̀ ẹ̀ tí mọ ó dìgbà tẹ́ bá jáde láyé ó sì fèrè ókèláka alákọ̀ọ́kọ́ ókèláka ẹlẹ́ẹ̀kejì ọkẹlẹ́ẹ̀kẹta ọkẹlẹ́ẹ̀kẹrin tán báyìí jẹma ó fèrè kanlẹ̀ ti gbẹ̀yìn ó sì kú síbẹ̀ ó sì kú síbẹ̀ àṣekọ̀gbọ̀n ṣẹ́jú tó jáde láyé alùsùnà ó kírun o àfa sùnà tẹ bá fẹ́ rí tẹfẹ́ gbàǹkan lọ́wọ́ rẹ̀ ẹ fi sásìkò rún yọ jáde gbogbo kọ̀rọ̀ tó bá wà <laughs> ìní ẹ̀ mọ̀ dà wọ́n láàmú ó ti yé gbogbo kọ̀rọ̀ tó bá wà jàmá yọ wá kírun jàmá alùbídí àgbé tọ̀ ẹ máa kí n so wọn làwọn bàbá ń dá àwọn alájà lọ́hùn ní lókè alájà alájà ń gbì ọ ọ fẹ́ gbowó lọ́wọ́ ọlọ́run pè ọ́ alájà lọ́wọ́ dá lóhùn wọlé àyàbọ̀ àwa lọ́sọ̀ kan fún mi ọlọ́run mọ́sá ìbátan nítòhún ṣe ó sì bẹ̀rẹ̀ sí yín ti ń retí kọ́ọ̀lù yẹn ní wọ́n bá sì káàmà aláàpá tí yín tó ṣe báyìí kọ́ọ̀lù bá ṣe kí ni lọ́ba dún lọ́ba gbé fóònù imam lọ́ba gbé fóònù lọ́ba fẹ̀ nìkan síbẹ̀ ìpè ọyá máa kí lọ máa kí lọ. <laughs> ẹ dákun torí ọlọ àwọn jàmáà àwọn jàmáà tí wọ́n wá ń kọ́ sí dákun kí ni ń sọ fún wọn yẹn ní ma lọ lé rìsífù kọlù ń ta jẹ̀má n tó ní ọlọ́run ti ma ọmọ yí ẹ ọlọ́run sì ma àsìkò tí ó fọ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá tí ó kù pẹ̀lú yọ̀ǹda títí ọlọ́run ọba wa ìṣẹ́jú mẹ́rìnlá mẹ́rìnlá ló kù pẹ̀lú yọ̀ǹda ọlọ́run prógámù tá a wá náà ni ká sì gba fíṣẹ́ bílẹ̀ láì ká lè kírun ká máa ń lọlé òṣèré rẹpẹtẹ kan inú gbàgbọ́ alùsùn náà wal jamaa àwọn náà ni pé ikú wa àti ìmá wa ayéran kan rẹ̀ ń bì kankan àfi ọlọ́run ọlọ́run ní kúlí inna salati wa nusuki wa mahyaya wa mamati lillah ọlọ́run bá nílẹ̀ ànábì sọ fún wọn pé ìrun rẹ ẹran tó máa pa ayé rẹ tó wà tí kú tó kú lillah àṣẹ ọlọ́run ọba ní ogun o rabbil alamin òun lọ́ba tó ní gbogbo ayé la sharika la ẹnìkan ò tó bẹ́ẹ̀ kọ́ pàṣẹ lérí àwọn nǹkan tèmi ọlọ́run kàkalẹ̀ kò sẹ́ni tí pààyàn lẹ́yìn ọlọ́run gbogbo àwọn àjẹ́ tó ń bẹ̀rù ni nígbà tó bá fi lọlé ọmọ gbọ́ pọ́n láwọn náà ti ṣe kíni wọ́n láwọn náà ti kú nínú gbàgbọ́ alùsùnà òun náà ni pé wallahu khairul ọlọ́run nìkan lọ́ba ti sọ̀yàn ẹ lè délé alùsùnà kẹ ẹ bá sọ̀rọ̀ kẹ ẹ bá àrìmọ́lẹ̀ àtàfikọ́ táàbà sùnà bá fẹ́ rinovate ilé àyà rẹ̀ ò ní já bùrọ́dà súnà tó ba fẹ́ gbàlejò àyà rẹ̀ ò ní já àmọ́ alùlùbídí à ó ní ẹ má ti wọlé ẹ má ti wọlé ńbọ̀ ńbọ̀ ọ fẹ́ palẹ̀ mọ́ ni ọ fẹ́ palẹ̀ mọ́ ni jama àwọn mi ò gbé nǹkan sí àbáwọlé lé báyìí wọ́n wá fi fọ́tò fọ́tò wọ́n wá fi gẹ ẹ̀ bọ́ọ̀ bá ń tàn wá ń gbogbo ẹni tí bá ń fi nǹkan kan sọ́ra nítorí aburú ayé kì í sálùsùn tààlà máa fi ń sọ́ra jama ọlọ́run nìkan ọkàn máa ṣàdúrà náà ni ọlọ́run fi ní kúlẹ̀ àwọn oṣù bàbá falaki kúlẹ̀ àwọn oṣù bàbá nas eré ànábì máa fi mí wá sọ ọ́ níbi aburú àwọn èèyàn níbi aburú tí mo dá níbi aburú òru níbi aburú àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ nǹkan sí nǹkan tí wọ́n bá dì níbi aburú àwọn tí wọ́n ń wò yàn níbi aburú gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń ro èrò kérò sí yàn ọlọ́run máa fi mí wá ìsọ́ a sì ní láṣẹ̀rí kàlàwó ọlọ́run ò ní orogún nítorí ọba tó ń fi ń sọ papọ̀ mọ́ ọlọ́run nǹkan òun náà lórogún ọlọ́run ó sì mọ̀ pé nǹkan yẹn wàláhì alààyè ní tẹ́lẹ̀ ó ti dòkú o sọ ejò tẹ́lẹ̀ lè lọ́jà eré ejò tó ha lẹ́nu àfọ̀nbídíà tó fi atari ha lẹ́nu sórí ejò nì oye ọwọ́ ọ̀tá lọ ba ọwọ́ ọ̀tá lọ tẹ̀ tó fi dèrò ọjà òun àtọlọ́dẹ ni wọ́n jọ lera ẹni tí ipa rẹ̀ ọ̀ká kó dìfẹ́ǹdì ara rẹ̀ báwo ni ó ṣe wá dìfẹ́ǹdì wọ this is personal. you protect yourself with Allah subhanahu wa ta'ala ẹ ní kankan kò sí ànábì náà ní kankan lẹ́yìn ọlọ́ àmọ́ ò fèrè ẹlẹ́ o aburú wa o àtàsí wà o ń sì máa múyàn o ò ní fèrè ẹlẹ́ lásìkíní là ń sọ wọn náà máa ṣàṣìkárù láàárọ̀ àti ìrọ̀lẹ́ ọkàn máa gbọ́ pé wọ́n ní wọ́n ń sàṣeyàn wọ́n ní wọ́n máa ń mú okọ̀ yàn lọ́lẹ́ ológun wọ́n ní wọ́n máa ránṣẹ́ gidi sí yàn ọkàn máa gbọ́ ni wípé wọ́n mọ̀ láyé kan bẹ tí máa ń dàyàn láàmú tí èyí jáde láyé onígbòrò wọn. wọ́n sàti ka sítádẹ́lì yẹn láàárọ̀ àtìrọ̀lẹ́ òdodo ẹ̀sìn ní sọ fún yín yẹn nígbà mo fẹ́ kó ní Saudi Arabia ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi ó wá mú kan wá fún mi lágo mẹ́ta òru èmi ṣe rò pé ó fẹ́ fún mi tíra ni àbọ̀ fẹ́ bọ̀ mí lówó lọ́ba gbé sítádẹ́lì lọ́wọ́ mo ní ah bó lè kan n kó lọlé olóhun ni ó ní tá ànábì máa ń ṣe tó bá ti gbogbo òṣòro ayé rẹ ọlọ́run máa mú un lọ nírọ̀rùn gbogbo tó ń wá ọ máa rí nírọ̀rùn ọlọ́run sì máa dáàbò bọ́ lọ́wọ́ ta ó ní gbogbo àwọn bàbá àwọn àtìyá àwọn ẹnẹ́mọ́kà àti Madina tí wọ́n fẹ́ jáde láyé wọ́n á máa ń sọ fún àwọn ni pé èmi fẹ́ bọ́ ẹ má fi àsìkárù sọ̀bà ẹ má fi o ọlọ́mọṣà ìṣàánú wa o ẹ̀yọ́ màyá mi ẹ̀ rí ìbádà wa níta ànábì ọba ti ṣe nínú ìbádà àní bá wọn ṣe é ànábì olùlú mọ́ṣáláṣí àní bá wọn lù ànábì ọ̀tí aṣọ àní tẹ ànábì òṣù àṣàlátù àní bá wọn ṣe é àṣàlátù ìsọnínúgbà ni wọ́n ń pè ìrásìkò láre ni wọ́n ń pè ẹnì kéyìí àṣàlátù àṣàlátù ẹ̀mọ́tòmẹ́ni bídíà ni wọ́n ń pè lásàlátù ẹni bá ń ṣàṣàlátù alù bídíà ẹ̀mọ́tò wọ́n ń pè bẹ́ẹ̀ ọkùnrin àti obìnrin kákúra wájọ ká máa ṣàdúrà papọ̀ kò sí lásìkò ànábì àtàwọn sọ̀hábà lẹ́yìn náà káwá táǹkà owó lẹ́yìn náà káwọn obìnrin wọn máa ń pariwo káwọn náà máa ń pariwo ká máa gbọ́hùn ara wa ní masalasi gan wọn ní tí ìmọ̀ bá ṣe kéwúké wọn ní kó obìnrin wọn máa sọ̀rọ̀ wọn ní kó fọwọ́ rẹ̀ kó fi gbá ẹ̀yìn ọwọ́ rẹ̀ kejì ni ẹni bá ń lásà láàtù tí bá ń pèrè lálùsùnà kì í sá àlùsùnà nǹkan tàn wá ni bóò ló ṣe pèrè alálùsúnà tó mọ̀ lè ṣe bídíà àwọn ilé kéwù tọ̀hún yẹn náà nígbà tí jálàbí ò rọrùn mọ́ àgùn orí eku àgùn orí ẹṣin táwọn èèyàn ti ń gbọ́n táwọn èèyàn ti ń kàwé torí ẹni tó bá kàwé ó ṣòro confuse o yọkàn máa wò ó pé bó òun kí lòun wá wáyé tó wọn máa wá fi òkú tí ń rùn ó wọn máa fi para wáyé tó wọn wá so nǹkan sí ilé tí wọ́n máa clean ní táìsì wọn lẹ́mẹ̀wá bí ṣe ń kán tó tó this is rubbish I can't do that. nígbà tí táwọn èèyàn ti nájà yẹn má nábàdà sísáwí Tìjàníyà Kàdìríyà nígbà tó yá àwọn èèyàn lọ́mọ́ àwọn ẹni wọ́n tún wá fọ́ọ̀mù ìran àsàlátù kò ní sóògùn òfin lásàlátù nítorí pé ó rí pẹ́yìn knowledgeable ẹ̀yìn educated tẹ́jà lùbídíà ni o ó rí pẹ́yìn ni ẹ̀wà ń wájú òun tọ́ba ni ẹ̀wà rí mi lé yóò sóògùn fún yín dáadáa yóò ní ìta ń sọ lẹ́ẹ̀kan wọn yà láwù ni o sórí ìta fẹ́ sí ń sìn yà yà sẹ́lẹ̀ àwọn èèyàn tí wọ́n ń bẹnú àsàlátù tẹ́lẹ̀ ni wọ́n fún wa ní information pé nǹkan kọjá bẹ́ẹ̀ sí rohùn téèyàn bá ti kúrò ní àsàlátù ibi súnà ní ń bọ̀ bọ́ bá ti kúrò ní súnà ọ̀ ń lọ sàárè ni ọ gbọ́dọ̀ kúrò ní súnà kọ́ darí lọ àsàlátù ọlọ́run ní jẹ́ alápadà sí ibú bẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀ ń lọ ẹ má lọ mọ́ o àfáà yín tó bá lè yí padà yí sọ fún ẹni máa ka tẹ́ra fún yín kó máa sọ̀rọ̀ ànábì fún yín kó máa sọ̀rọ̀ ọlọ́run fún yín pé ẹ bá wá parí ìjòkó kó ṣàdúrà fún yín ìdí kálukú yín bá ní ẹ̀bùn ẹ gbọ́dọ̀ mọ́ àní ká má bàa fà lówó àmọ́ kọ́ jẹ́ pé nítorí owó nǹkan láti wá dáṣà rẹ̀ táwọn kọ́mítọ́ máa béèrè pé àfáàyè ló lẹ́pa lẹ́nìí ẹ̀sìn kan ọlọ́mọṣẹ́ ìtún wa ṣe jama ṣèyí tó bá ṣe má ṣe mànáfìkì ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ta mú kan jẹ́ àmọ̀ yìí tó ń ṣe ibẹ̀ làlàáfíà wà kọ́dà wọ́n máa kọ̀ǹfíìsì àwọn ọmọ rẹ̀ nítorí ọ̀tọ̀ ni tó gbọ́ ní mọ́sálásí ọ̀tọ̀ ni tó gbọ́ lásàlátù yóò wá contradict ara wọn ọwọ́ anímọ̀ yìí tó ṣe mọ́ àwọn ọmọ rẹ̀ wà confused mú kan ṣe kan. alùsùnà wal jama'a àwọn àfa wa ní òdodo là ń pè ní alùsùnà àánú ibi tá a gbé kalẹ̀ yìí kí la gbé kalẹ̀ fún jama dáwà ànkíní charity a pè yín a sì bá yín gbowó lọ́wọ́ àwọn tọ́lọ̀ ń fún àwa kò lè yín lọ́wọ́ ẹ mọ iye àkó ráìsì tó ti wọnú tó ti wọnú tó ti wọnú mọ́sálásì ní Ramadan yìí kọ́lọ́ mọ́jọ tán lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fi ránṣẹ́ more than fifty bags kọ̀ wá sí agolo ẹyọ kan lọ́fíìsì mi mẹ́mọ́ agolo kan báyẹn lè rí àwọn aráalé mi gan alẹ́ rárá ìsìntàn ni gbogbo àwọn àfáà súnà bọ́dọ̀ wọn ṣe wá rí nìyẹn torí pé àwọn àfáà tọkọ wa ń kéwú ní sùdíà àfáà láàánú ni wọn kọ yín kéwú wọn tún ràn yín lọ́wọ́ wọn tún gbé kù tí wọ́n pè ní ẹ̀sìn nìyẹn jama kẹ́nìkan wá yanu kọ́ máa pé àwa súnà haram níbo la ti boko haram boko haram ń fún yàn ń ban àwa ń fún yàn ráìsì nítorí pé ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹbọ tí wọ́n fi ń jà fà àti ṣàlàyé fáwọn èèyàn àwọn èèyàn ti fẹ́ bọ́ọ̀lẹ̀ wọn ò rọ́dọ̀ wọn námọ́ bídíà tí wọ́n fi ń jẹ́ ìjọ àwọn èèyàn láwọn ò sí bídíà mọ́ ìpín tá ànábì bá ṣe ní ẹja ṣe ìtọ́ fàjànú o sẹfẹ́ màdíjà àṣìwájà ọ̀rọ̀ ní òyẹ́ra wọn ìtọ́ fàjànú o àfáàtà wí nílé kéwọ́ kan yẹn ní tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú alùsùnà òun náà ni ọ̀rọ̀ oṣù ọlọ́wọ́n bá ní màmá ṣayídà mi ń kọ́ mọ́ ṣáàrà fálẹ̀ ẹ̀sùnmùhù ẹni tí ọba ti rí oṣù kọ́ àwẹ̀ anábìíní súnmọ́ lérò ya ti ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ bá rọ́ṣù ìwọ́ wa sọ pé ìwọ àtàwọn league of imam ẹ̀yin ti dájọ́ àwẹ̀ làwa wa sọ pé àgbọ́rú ẹ̀rí o láyé àwọn sàhábà àtàwọn tàbíìn kọ́dà láyé bàbá Adama bàbá Kamali ẹnìkan sọ̀rọ̀ ẹ̀rí wọ́n máa ń retí sùtọ́n Sokoto ni lọ́ba ní ẹ máa kọ̀rẹ́ẹ̀tì èmi èmi ní ká bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀yìn kọ̀rẹ́ẹ̀tì èmi kéwò lẹ̀ yí ké ìtọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ nu jama o Genesis wàhálà ni wọ́n sì wá ń jọ̀sán jama lákòókò Ramadan Ramadan èyí tó lọ yí jama ẹni tó bá gbàwẹ̀ lọ́ndì six òun nìkan lọ́bẹ̀rẹ̀ àwẹ̀ lásìkò tẹ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ẹni bá gba àwẹ̀ ní on the seven ó ti ní gbèsè àwẹ̀ kan lọ́rùn pẹ̀lú yọ̀ǹda lọ ó wá di on the six táwa sínú tán àwa wòkè abẹ́yìn òwòkè ládùúgbò yín ah, ọlọ́run bàbá fún wọn mọ̀nà àwa rí oṣù tó ṣe pọ̀npọ̀n lókè sánmọ̀jàmá sóṣù alẹ́ yìí dùn èyí tó fi wá sọ pé tó ẹ̀rọ ẹ̀dàkùnrin jẹ̀mọ́ ọmọ apologize o òkàtà kàn yẹn a ṣe mistake kan ni o ẹ̀ àwọn tá a bá jẹ gbèsè àwẹ̀ kankan san padà o ó ní ta ní gbàwẹ̀ ta ń sọ fún ọpọwọ́ lóṣù takaburu tó lágbà alùsùnà wal jama'a iṣẹ́ tá a bá ṣe ṣe rí ibi mo dé yìí ọ̀pọ̀ wa náà ń ṣe súnà tó jẹ́ pé àmójútélé yìí tí mo fẹ́ sọ yìí nítorí ọba tá a má compromise má bó lẹ́ ń pè é anything tó bá fẹ́ ṣe trade wàláhì tó bá ti ta ọjà àràmù owó àràmù lọ pa wọ́n bá sì ti pa owó àràmù owó àràmù lọ nà wọ́n bá ti náwó àràmù èèyàn lè wà lìjánà pẹ̀lú ẹ̀ ẹlòmínà lóhun ṣe súnà tí wọ́n gbọ́ ọjà fún tí wọ́n ń tètè rí bọ̀rọ̀ tí wọ́n fi síbi kan tí wọ́n máa kó wọn jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n fi sí skul kọ́ máa bá wọn yanjú àkáǹtì tí ó sì àkáǹtì mi fúnra ẹ̀ àfáà nìbàdàn ọlọ́run kan wọ́n sì wá tà wọn kún un náà fẹ́ ṣe súnà lòun ní kọ́ máa ṣàkáǹtì lọ́ sí àkáǹtì mi fúnra ẹ̀ lọ́ba ní káwọn ọmọ skul kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa san àwọn òbí kan ká máa san síbẹ̀ wọn pé a fẹ́ lò ó síbẹ̀ wọn ọjọ́ ti wá lọ four hundred thousand ti lọ mo ní eléyìí ṣe súnà tọ́ba jẹ́ súnà ni ẹ̀rù ọba láti ṣe ti ń ṣe yẹn ká sọ̀rọ̀ àwa gan àwa ni wọ́n ń wò báyìí o ìwà tó ọba ń wù tó ní ìwà alùsúnà ìwà yẹn ni wọ́n fẹ́ fi mọ̀ bó ní súnà bó ní súnà tẹ́ bá wá rí ìdí sí alùsúnà ẹ̀ rínú gbà ẹ̀ sì rí ṣòkòtò rẹ̀ tí ò ní kọjá kókó ẹsẹ̀ sẹ́ẹ̀rẹ́ ẹni tí ma wá ń farun gbà èyí ò pé kọ́ máa jẹ́ alùsùnà ti nǹkan tí máa yọ̀yàn kó nu alùsùnà pátápátá òun náà ni kéèyàn máa ṣẹbọ àbí kéèyàn máa ṣe bídíà ẹni tí ń ṣẹbọ yìí ṣe ẹrú ọlọ́run ẹni tí ń ṣe bídíà yìí ṣe ọmọlẹ́yìn ànábì ṣe wá rí lábala ìwà àbábala àtàjà yìí máa wálẹ̀ ni èyàn ní kò nínú mùsùlùmí òdodo àmọ́ mùsùlùmí ẹlẹ́sẹ̀ ni ọ̀jẹ̀ ẹni tí ń farun gbọ̀n tó lòun àlùsùn náà lòun àlùsùn náà ni pẹ̀lú àdìọ́kàn rẹ̀ àti ìbáàdà rẹ̀ tó lójútùú àmọ́ ń ṣe lọ́hùn pẹ̀lú orungbọ̀n tí ń ṣe kíní ti ń fa. ẹni tí sòkòtò rẹ̀ kọjá kókó ẹsẹ̀ òun ló wà lójú ọ̀nà anábìrin máa asfala mínà lè asfala mínà lè kàbẹ́yìn mínà lè sáré gbogbo ẹni tí sòkòtò rẹ̀ bá kọjá kókó ẹsẹ̀ lọ́kùnrin àbíjàlábíà rẹ̀ ni ọlọ́run ó jóná kó tó fi sálìjẹ́ náà àwa gba àdísì yẹn gbọ́ ó sì lálàáfíà a sì wá tijú láti ṣe kíni láti ká sókòtò ń sókè ìbáàjẹ́ sókòtò tá a wọ̀ ẹlẹ́nu fífẹ̀ báyìí a kà sókè náà nítorí pé àní máa tijú àwọn èèyàn ká máa lọ lè wọ náà ọlọ́run ọba wa fitin fitin fitin tó ti kú kò sí fitin mà kò sí fitin mà à ń sọmù à ń sọmù à ń sọmù gan oye bẹ́ẹ̀ yẹn bá ti da ẹ̀pẹ̀ bòyàn lérí mọ́ èèyàn ti èrí ti dégún ọ̀run là ń lọ jàmá gbogbo àtàwọn afárun gbọ̀n kálí ìtúbà lọ́dọ̀ ọlọ́run àwọn tí sòkòtò wa ń kọjá kókó ẹsẹ̀ ó lè ṣe dédé kókó àmọ́kọ̀ọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ ní àwọn àmì ẹni tó bá jó obìnrin wa alùsùnà ẹ̀rí tí ó lo jàlìbáàbù rẹ̀ lẹ́yìn aṣọ tó ti ṣe kíni tó ti wọ̀ àyà ni yùdí nínà aléhìnà min jalabibihinna ni ẹ máa lo tẹ́ jẹ́ eléyìí ni díẹ̀ nínú ìròyìn alùsùnà wọ́lì jama'a pẹ̀lú yọ̀ǹda títí ọlọ́run ọba wa ní ẹ̀yìn Ramadan gbogbo ń tí àáfà ilé kí ọ̀hún yẹn tó sọ pátá àti gbogbo àdìsí tó ta lókìtì àti gbogbo ń tó bàjẹ́ àti gbogbo ń tó sì tú gbogbo ẹ̀ á ṣàlàyé ẹ̀ lọ́kọ̀ọ̀kan nǹkan mẹ́ta òun náà ní dàlámù alákọ̀ọ́kọ́ kọ̀mọ̀ ẹ̀sìn yìí ẹ̀sìn ọlọ́ọ̀ni kì í ṣẹ̀sìn ilé wọn ẹlẹ́ẹ̀kejì àfààyàn ọ̀mọ̀ pé tá a bá fẹ́ tú tíra a máa ń lọ lè ka tíra ni torí kéèyàn má ṣì kúránì tú wọ́n fi ṣe tẹ̀fsíìrì wo ní tó sọ mọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ kọ́pì tí wọ́n bá sọ ní àtàná ni torí ẹ̀sìn yí padà. ẹlẹ́ẹ̀kejì àwọn tíra hadith hadith wọ́n tún wá ṣe ṣẹ́rù tiẹ̀ náà iná pè ní ṣòro hosùn bọ́wọ́ fẹ́ ka hadith kan wọ́n ti ṣe àwọn tíra tó jẹ́ ṣòro ṣòro ni explanation of hadith ó lè jẹ́ pé mujalladu kan òun ni hadith yẹn fọ́lọ́mù kan ni ó lè wá ní fọ́lọ́mù márùn tá a fi ṣàlàyé ẹ̀ náà pè ní sẹ́ríw sẹ́ríw lọ́lọ́ lè kà lóò sí ní ṣe hadith tú ọwọ́ má hadith ọwọ́ ń tú pẹ̀lú ọpọlọ rẹ ọwọ́ pé tí wọ́n gbọ́yé nì iná ní kí gbogbo wa náà sì gbọ́yé ọwọ́ àtàkùn táwọn sọ̀ ara ń tọ́sà kó bá fàáfà tá a wí kọ́lọ́mbà fọ̀nàmá òun náà ni pé ìgbéraga yìí pọ̀ ó ní wọ́n bí màmá mi ni mo ní kọ́dà ànábì gan òbí màmá jìbìrìlù ni wọ́n ń kọ́ ní kéwú wọ́n bí màmá mi ni èyàn jáde secondary school ó ní wọ́n bí màmá wọn ọ tẹ̀síwájú àìtẹ̀síwájú náà lójọ́ máa sọ ọ́ntọ́ sọ ó ti wọ́n sọ kan lọ́dún kan ó ní wọ́n máa rán mi létí òkú ọ̀run ṣe ẹbọ kan tó yẹn kéwò lẹ wá ké tí wò fi wá gbọ́ tàwídì yé tọ́wọ́ mà pé kéèyàn máa fẹ̀mí sòkú tó ti kú pé ọ̀ràn yàn lọ́wọ́ ẹbọ ni wọ́n pè nígbà ìgbà tí ń bẹ láàyè gan-an só lè fi nǹkan tọ́lọ́wọ́n bá fi ṣe ọlérí ṣe ọlérí ábẹ́lẹ̀ tàbí ìgbà tí ò sí láyé mọ́ ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí n bá gbàgbé ọmọ ara mi létí gbogbo ẹ̀yin tẹ́ ń tara rọ àfáwa wọ́n sọ̀rọ̀ sí àfáwo àfáyọ̀ dá nǹkan kan mà ẹgbàá mọ̀nà kó lè kéwu sí i jami'a imamu bin riyad jami'a islamiyya wa madina jami'a wa mauritania ìntọ́ ọba ti ma ọ̀ma ni wọ́n ìdọ́gbọ́n sí mímà nínú àwọn nǹkan tí ọ̀dà àfáà yẹn ọwọ́ yanu báyìí àwọn gbàgbà ní maka àti madina ń ń sọ̀rọ̀ ránṣẹ́ sí wọn àwọn máa rí ó ní ibùnú báàsì ibùnú báàsì gbà fún gbogbo maka àti madina ó ní kí ló ṣe lẹ́yìn àwọn tíra pẹlẹbẹpẹlẹbẹ kan ti ń kọ láwọn wá ní ah, ọ màfá yorùbá máa ní àwọn tíra rẹ gbangbangbangba tọkọ ọfẹ tó fọtì ìwọlọ ká ìwọlọ ọmọ ti ń lọ. Albani afa tọba wa yanjú àdìsí tọba kó àdìsí tó lálàáfíà kó nu àdìsí oníta ń sọ fún pé kọ́ máa sọ bọ́kàn ní sọ̀hí ọ̀kan ní dọ̀yìf ṣé bí náà ni wọ́n náà ń ṣeun ṣé wọ́n àtàlẹ́bá ni wọ́n á jẹ́gbẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí ń da aláàmú òun náà ni pé wọ́n pe tíra kan ní tahzib kamal àti tahzib tahzib tíra yìí òun lèyẹn máa ń kà téèyàn ó fi mọ̀ pé hadisi ó wíìkì àbí hadisi ó strong tí wọn náà tó ṣe tahrili hadisi fún rẹ wọn yìí kọ́ nsá nàwí jamiu ni wọ́n ti máa ń ṣe kínní wọ́n ti máa ń kọ́ yunifásitì wọ́n ti máa ń kọ́ jama bẹ́ẹ̀ bá kọ́ kò ní máa sọ ní sọ yẹn ẹni tó ṣe ni ọ̀kan nínú àwọn àlùfáà wa tí wọ́n àwọn tahzibul kamal òun náà ni jamaluddin al-mizzi àwọn ni wọ́n ṣe tahzibu tahzibu ibn eh, hajar àwọn ló ṣe kíní àwọn ni wọ́n ṣe yẹn àwọn táwí ti lọ láti bí ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ẹ̀mọ́ ọgọ́rùn-ún ọdún tí wọ́n ti yanjú àdíṣe lálàáfíà àdéhìí tó lálàáfíà ni wọ́n wá ń bẹ̀rù lọ́wọ́ mú tiẹ̀ jáde ọlọ́mọdé asọ́nu o lẹ́yìn náà aburú tó wà lára ẹni pé tó sì sọ ìyín máa sọ̀rọ̀ ní kó katira téèyàn bá sì ń sọ̀rọ̀ kó tó katira yóò máa ṣe mistake a katira ni ká tó máa ṣe kí ni ká tó máa sọ̀rọ̀ bó bá padà wá rí pé òdodo ni yóò wá dákẹ́ yóò wá sagiri lérí ẹ̀ délẹ̀ yóò ní tẹ́mi sọ nìyẹn aláwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n láwọn náà máa sọ fún owó kíní yọ kíní yọ correct o wọ́n lè tọ́wọ́ yàwọn bá rí bójú ẹsẹ̀ rí nígbà míì àwọn dákẹ́ pé ah àwọn máa sọ lọlé pé kọ̀kọ̀rẹ́tì lé ní o kọ̀kọ̀rẹ́tì ọlọ́mọsá bá ní fọ́nà mọ́ wọn àwọn wọn bẹ̀ ń bẹ̀ lọ́pọ̀pọ̀ wọn wọn fẹ̀yìn lérí odò wọn ní àbúrò rẹ̀ akúnjẹ ni wọn ní wọn ní àbúrò rẹ̀ ọlọ́bẹ̀ ni wọn ní máa akúnjẹ ni lọ́pọ̀ sàábà nàbì ọlọ́run sọ níbi aburú bẹ́ẹ̀ nínú àwọn aburú tó wà ní ara rẹ̀ jẹ̀mọ́ òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ àgbààgbà náà àwọn ọmọ bàbá rẹ̀ àwọn yẹn wọn ọ̀dọ́dọ̀ rẹ̀ wọ̀ mọ́ àwọn ẹbí wọn ò sí lára ẹ̀mọ́ ó ti lé wọn dànù àwọn tó jẹ́ àgbàgbọ́ ọmọ kéwù bàbá jẹ́mọ́ àwọn yẹn wọ́n ní ìròrí kan alimarikasi yàrá pé àbí àtàmọ́ríkàsó kéèyàn jẹ́ ọmọ mọ́ríkàsó kọ́ wá rí i pé gbogbo ntí àfa àwọn bá ti wí ẹ máa ń so ọmọ àfa àwọn àfa àwọn ni ewúrẹ́ ilé àfa àwọn àfa àwọn ni adìẹ ilé àfa àwọn àfáwọn ni wọ́n máa fáwọn bá sọ̀rọ̀ òdodo òdodo lọ́sọ tó bá ṣe mistake òdodo lọ́sọ ló jẹ́ kí wàhálà wọn pọ̀ tó bá gbogbo àwọn bàbá àgbàlagbà kan bẹ àwọn kan dákẹ́ ni àwọn àmì táwọn wà ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ ibẹ̀ làwọn ti ń jẹun kókó ọbẹ̀ níbẹ̀ ń àwọn àwò pé báwọn bá wá sọ fún sìn tó wá fáwọn wèé ibòmí làwọn ti máa jẹun táwọn olówó ń wá bí wìtìwìtì tí kálukú ń so mọ́kọ̀ọ̀kan tó bá rí tí ó fi mọ́ ayé rẹ̀ ṣe lẹ́yìn náà yóò máa wá parọ́ fún àwọn èèyàn yóò máa parọ́ ó máa lẹ irọ́ mọ́ àwọn èèyàn kéèyàn ó pe mi ní boko haram ládùúgbò yìí ṣe ṣe ẹ̀gbọ́n ti ń sọ ìgbà ẹsẹ̀ boko haram lèmi ń ṣe ẹ dákun ṣé mo ní ìmọ̀lẹ́ sí mo ládàánlé jàmá mùsùlùmí bàbá àwọn afáàsùn ṣe wá rí káàkiri nìyẹn ọwọ́ àwọn òpin torí àwọn kan bẹ tí wọ́n ń parọ́ mẹ́sìn tí wọ́n ṣe mùsùlùmí àṣírí wọn ti tún sí boko haram ti wálẹ̀ àwọn tí wọ́n bẹ́ẹ̀ ń di ẹ̀ wọ́n ti mọ̀ wọ́n kí ẹ sọ àwọn alùsùn náà kìí sọ alùsùn náà ló wà ní Boko Haram àwọn èèyàn wọn lè kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ni wọ́n wá ń fọ èdè jáde èdè lárúbáwá tẹ́bí wọ́n sì ti mú wọ́n sìn gbogbo ẹ lọ ilẹ̀ jama àwọn alùsùn náà máa ń tún ayé ṣe ni kọ́lọ̀ mọ́sàjì alẹ́ tún ayé ṣe o ISIS wọn èsì alùsùn náà o àwọn Boko Haram wọn èsì alùsùn náà o ẹbẹ̀ rí skul wa kí ni a kọ síbẹ̀ ẹ Riyadu Salihin Western and kini Islamic education Western kí ni jẹ́ Western ebi máa ń wo ìbò tí ń boko haram láwọn ọ̀ka ìwé àjọra wọn rárá o àjọra wọn rárá o mo wá bẹ́lẹ̀ wọn ọba fẹ́ni kọ̀ọ̀kan wa ẹni kọ̀ọ̀kan wa ẹni wọn bá ta wíyọ ọlọ́mọṣà jẹ́ òṣèwọ́n láǹfààní ẹ̀ àfa náà ìta fi parí ọ̀rọ̀ fún náà níbi kọ́lọ́mbà fọ̀nàmá kọ́lọ́mbà tọ́sọ́nà kọ́lọ́mọdé ọba àyèyàn jẹ́ subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà ṣe wá ní alùsùnà gbogbo apátápátá àwọn inú tí mo fẹ́ fi parí ẹ̀ ni pé àwa alùsùnà àṣọ yín pé ọmọ àlìjánà ni wá ẹ gbọ́ jàmá alùsùnà kan nínú ìgbàgbọ́ wa ni pé a gbọ́dọ̀ pera wa lọ́mọ àlìjánà ó dìgbà tí a bá wọ àlìjánà eléyìí ni wọn sábà máa ń sọ jù pé wọ́n ní eléyìí ọ̀dá eléyìí ọ̀dá sẹ́yìn tí wà àlìjánà ẹ̀ sọ́mọ àlìjánà lẹ́yìn wàláyé àti ìmọ̀ bá wà àlìjánà ń bẹ ni àwọn tá a gbà pé wọ́n wọ àlìjánà àwọn náà làwọn tí ànábì ti sọ pé wọ́n wọ àlìjánà ó sì dákọ̀ wọn gbogbo àwa tó kù lẹ́yìn àwọn yẹn a máa bẹ́ẹ̀ a sì máa tẹ̀lé alikitaabu alukurani àti sunna a máa wá bẹ́ẹ̀ kọ́gbà ní ọwọ́ wa a máa wá bẹ́yìn náà bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́njẹ́ yìí náà bọ́ sí ojú ọ̀nà torí iṣẹ́ kí gbìyànjú àlìjánà àánú ọlọ́run àmọ́ àánú ọlọ́run ọba ò já wá àánú ọlọ́run yẹn yọ tẹ̀lé iṣẹ́ tí wọn náà bá ń ṣe kí ni tọ́ ọba ń ṣe àtàwa àtàwọn gbogbo wa ọlọ́mọṣà ṣe wa lọ́mọ àlìjánná ibi tí gbogbo wa kù sí ọlọ́mọṣà ìtún wa ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum salam wa rahmatullahi wa barakatuh kabirullah ẹ jẹ́ kí a ṣe jazakumullahu khairan inshallah